ohun tó ṣe pàtàkì nìyẹn màá mi o torí ohun tí mo fẹ́ ṣe táìmù ẹ̀ ti ń lọ o àsìkò ẹ̀ ń lọ o táìmù ń lọ o ó ń lọ o. ẹ wá wá wá wá ṣé o ti bá wa pè. mo ti pè wọ́n mọ̀ ọ́n ti wá ń tà. ẹ jẹ́ máa wò yẹn tì yẹn tí alábàágbé ni sọ́lẹ̀ nǹkan. ọ ìyá pẹ̀lú mi èmi nìyẹn ṣe dáadáa ṣe wà á kò ní ara mà kọ́. mọ́mí mọ́mí. má a ah, kí a pèsè gbogbo nílé tó ń rù báyìí. n kọ́kọ́ rún inú ilé mà àwọn lórùn. àwọn. what an insult what an insult kí ló bá mi sọ èmi rùn èmi rùn abẹ́ abẹ́. ẹ ẹ insult kọ ìwọ ni bó ṣe sọ̀rọ̀ yẹn ṣe ló bùṣì. Ah, ah, ah, kí ló dé kí ló dé ọ̀rẹ́ mi ńgbà tá a bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá ń sọ wípé ọmọ mi ń rùn tó bá ti rí pé ò lè ṣe é fún mi jọ nítorí ọlọ́run má pe ohun tí ò ń ṣe tọmọ mi má pe mọ́ ọlọ́run ní jẹ́ kí irọ́ ọmọ tó ń rùn o láyé mi mi ò ní rírú ẹ̀ kí ló dé tó bá ń ṣe báyìí ò yí padà rárá tó bá tẹ́wọ̀n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí àfi kó máa mátà mọ́ mátà mọ́. kọ́kọ́ mẹ́rin jáde síta kémi àtẹ́rẹ́ àyè sọ nǹkan tó bá wa tí yóò bá wa lè jẹ́ kọ́mẹ̀nì kan jáde síta ẹ kúkú jọ jáde síta tó bá dìgbà mí kó padà wá káwá sọ nǹkan tá a fẹ́ sọ. mami ẹ já lọ mami ẹ já lọ. ìwọ ajọ máa jáde ni. mami ẹ já lọ àbíkí gbogbo eléjọ ẹ̀yin náà lè fojú ìrìn rí dáadáa ẹ jọ já lọ jọ. wo mo gbà fún ẹ ohun tó ṣe ó ti yé mi ó ti yé mi o ṣùgbọ́n jẹ́ èní la rí kò sẹ́dà tó mọ̀lá àmọ́ ńgbà tó wà lọ́wọ́ èmi èmi ò fojú ẹ̀ ríra dáradára báyìí tó bá ti mọ̀ pọ́ọ̀nì fún mi lọ́wọ́ wàá náà lè rówó yẹn yá mi wá yẹ̀yẹ́ ọmọ tèmi ọmọ ẹ̀ náà yẹ̀yẹ́ ọmọ mi àbí bẹ́ẹ̀ kọ́ o ṣe mo dúpẹ́ o kúrò. mú ìbò gómi gómi àbọ̀ síbẹ̀ wọ kó mo bẹ ṣe máa wáyé fẹsẹ̀ tẹ́ máa fún ọgbọ́n olúlé yìí tó ọ̀rọ̀ ah, yìí pọ̀ jù káwọn bẹ ṣe máa ṣe máa fún kíákíá ah, ìyá ló ah, ṣe máa rùn báyìí. Ah, ìyá láyé ló máa rùn. Ah, Báàmì ẹ̀yin lè fàjáre, ẹ̀yin lè fàjáre. Mo sọ pé ọ̀bá lè ṣe nǹkan lóhùn oníṣẹ́. Èèyàn ní kẹ́ ṣe nǹkan fún yàn kó máa fi condition sí. Nítorí pé kò lówó dẹ̀ ní kó fún mi sí. Ti di bẹ́ẹ̀. Ọ̀rùn! Ọ̀rùn! ẹ jáde ah! Ah! kíni kíni. èmi ò tiẹ̀ kúkú gbóòórùn débi tí máa mọ̀ bóyá òórùn àbúròrùn lóòótọ́. inú ọ̀run burúkú wo ló láti wé báyìí. Ah! ọlọ́run ò ní ṣàánú ẹ̀ ó ṣí èrè. pẹ̀lú mi ọmọbìnrin tó lọ yẹn náà tún sọ pé òun àbúròrùn lóòótọ́ ni nítorí wọn ò pé mi ò gbóòórùn. ìyá aláya wọn ló máa ń rún àwọn ẹbí wọn ló máa ń rún àmì àmì àmì o lágbára o kọ́ lọ ṣàánú wa ni ìmọ̀ tá ò ní ṣe lórí ẹ̀. àbí o lágbára ọjọ́. Ah, ah, ẹ kú ọjọ́ mẹ́ta gbogbo ilé ń kọ́ wọ́n wà wọ́n wà. Ah, àwọn ọmọ ń kọ́ wà mo ti rí yín pa kí ló dé. láì gbóòórùn. èmi ò ń gbóòórùn báwo lọmọkùnrin ṣe jẹ́ sí ọmọ mi ni ọmọ yín ni bẹ́ẹ̀ ni yéé oorun o oorun oorun gan-an ẹ wò iṣẹ́ wà lọ́wọ́ yín láti ṣe o ẹ dẹ̀ lẹ́ẹ̀gbọ́rùn ah eléyìí ò dáa ẹ mójútó o ẹ mójútó ṣẹ gbọ́ ẹ má dákẹ́ o. wọ́n á mójútó yín ẹ wò wọ́n á mójútó yín mi ò mọ èjì yín bó ṣe lè wù kẹ́rí wọ́n á mójútó yín ọlọ́run gbọ́ ẹ wò pẹ̀lú mi. Ah! ó lọ náà tó bá dé tó bá dé ní mò ń rí bọ́lẹ́ tí mo rí. ó wá jẹ èèyàn mélòó tó ti sọ wípé òun ìgbà ìwọ́n ti pọ̀ ní. ó ti tọ́ pàpà wò. èmi ò gbọ́ òun tó kọ̀ ọ̀nà kọ́ ló máa jẹ mí sí mi ò ah, gbọ́ òun mi ẹ ah! jọ̀ọ́ bàbá ẹ gbà mí ẹ gbà mí ẹ ṣàánú mi èmi ò rírú eléyìí rí láyé mi hmm. kódà mi ò gbọ́ sétí mi rí pé èèyàn òdìndín èèyàn ń rùn láì ṣe ẹran ẹ ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi bàbá mi. sẹ́yìn sì ń gbóòórùn. èmi ò gbóòórùn nǹkan tó kù èmi ò gbóòórùn kankan ìgbóòórùn. ìbúra nù bíbò ló bá fojú kàdé àrùn ọ̀hún. bọ̀. ọjọ́ abẹ́ pé kúlẹ̀ jẹ́ ọjọ́ tá a bá gbòòrò ń lòrò gbọ̀nà wọn bá kúnjẹ bá kúnjẹ mi ò rí kékeré àwọn ogún wọn bá kàlà jẹ bá kàlà jẹ mi ò rí kékeré àwọn àkàlà. ìyá wa ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ rí tí ẹ bá jẹ́ pé ẹ tètè mẹ́sẹ̀ síta ni wàhálà yóò bá pọ̀ ẹ rí ìwẹ̀ ẹgbàá pínísìn rẹ̀. láti gbà wọ́n ti gbé jáde nínú ẹnu ẹ̀jẹ̀ báyìí ìwẹ̀ òun ló ti ní kọ́nù kọ́họ̀ nù. ẹ jọ kí lọ́nà àbáyọ bàbá. ọ̀nà àbáyọ ń bẹ ọ̀nà àbáyọ tí ń bẹ rèé o ìyá á gbé ọmọ wọn síta lọ́sàn-án gangan láwẹ̀ ìwẹ̀ tó wẹ̀ fúngbà náà lọ́hùn tó ní kọ́nù kọ́họ̀ nù náà látò wẹ̀. àgbẹ̀ síta lọ́sàn-án gangan àwẹ̀ fún ẹjọ́ bàbá ọmọ tí mo máa ń wí yóò máa ṣe ọmọ kékeré géńdé ọmọkùnrin màá ní ọmọ tí mo sọ yìí ọmọ tó ti níyàwó lé ó ti níyàwó lé èmi gangan ọmọ eré tí mo bí gan ó níwọ̀n bí tí mo lè àwa gbé síta níwò ká máa wẹ̀ fún ẹjọ́ ẹ bá mi wọ́nà àbáyọ mi ni bàbá ẹjọ́. inú kí géńdé ọlọ́run kó máa rùn káàkiri tàbí kẹ́ ẹ gbé géńdé ọlọ́run síta kẹ́ ẹ wẹ̀ fún ìkànlẹ́ wọn o. ti parí kí ló tún kù. wa wípé ọ̀nà kan iná lọ́nà àbáyọ wá fi kò dẹ̀ wẹ̀ lọ́fọ̀n gangan ẹ ṣe bí wàá dẹ̀ ṣe fáǹfààní ara tiẹ̀ náà kúkú ni ẹ kò yé rùn kiri mọ́. àwọn ọmọ ló dùn ún àwọn ọmọ ló ti dùn ẹkùn wọn ti fi bọ́ọ̀lù tó gbálẹ̀ wọn ti dùn. bí akẹ́ni káwọn ọmọ yẹn kúrò bẹ́ẹ̀ kan máa lọ́nà ẹ bá àwọn sọ̀rọ̀ kan kúrò bẹ́ẹ̀. wọ́n lè máa fara mi díẹ̀ àfi díẹ̀. tẹ́ bá fara yín dí mi mọ́ fáwọn ọmọ àwọn eléyìí tó dúró yìí kan. tíwọ náà bá ti bẹ̀rẹ̀ wẹ́ńsì àwọn gan máa gbójú kúrò ní. Ah, yá ọmọ bọ́ sí gílẹ̀tì ẹ jẹ́ o bọ̀ ẹ wò ẹ jẹ́ rí tí mo fẹ́ wò á jẹ́ o bọ̀. mo wá mo wá mo wá mo ń wá kí n mú dání oríyá oríyá dùn àbí ọmọ ìgbàgbọ́ ìdí ẹ ẹ jẹ́ pàtàkì ẹ jẹ́ rí tí mo fẹ́ wò. ó gbé lọ ah! ó gbé lọ kí ló fẹ́ wò. ó gbé lọ ah, ẹ̀yin gan mọ tó gbé lọ. Ah! oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ ládùúgbò yìí o géńdé ọlọ́run wẹ̀líta gbangba lọ́sàn-án gan àfi bíi pé ìrìlú ẹ̀ rí ara kéńdé. ìlú ni kí wọ́n ṣẹlẹ̀. àlá burúkú kan ni mo lá. àlá kí ni àdúrà mi ni pé kí àlá yìí má ṣẹlẹ̀ mi lórí o. ní orúkọ jésù àlákàlà ò ní ṣẹlẹ̀ wa lórí ní orúkọ jésù kí ló ṣẹlẹ̀ gangan. a ní màámi wọ́n fẹ́ bọ́ mi sí òwò lọ́sàn-án gbọ̀ngàn wípé kí àwọn wẹ̀ fún mi kódà mo ṣe sá fún wọn ṣe ni wọ́n fagídí lé mi mú pé àwọn gbọ́dọ̀ rí mi mú ni pé kí n lè wẹ̀ ní hò ah! ọlọ́run. wọ́n fẹ́ wẹ̀ fún lọ́sàn-án gbọ̀ngàn ní hò ọlọ́run ṣé wọn ò ṣe ṣá. àwọn àpadà wẹ àpadà wẹ ló sá fún wọn. olúwa ṣeun dúpẹ́ àmọ́ kí ni wọ́n sọ fún ẹ pé ó ṣẹlẹ̀ táwọn fi fẹ́ wẹ̀ fún ẹ ní hòhò níta gbangba. wọ́n ní mo mọ ìdí nìyẹn tó fẹ́ wẹ̀ fún mi. ní orúkọ jésù ò ní rùn ò ní rùn ọkọ mi àdúrà ni o àdúrà ni kò jẹ́ ká gbà pé gbogbo ogun àlákàlà lórí wa kó má ṣe mo dẹ̀ nígbà pé ní orúkọ jésù àlàkàlà oníṣẹ́ lórí wa ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ní orúkọ jésù olúwa ló wà lágbára gbogbo ogun àlákàlà ní orúkọ jésù ló bá wa ṣẹ́ gbogbo ogun àlákàlà ní orúkọ jésù ló bá wa ṣẹ́ àlàntí àmàlà tó máa fẹ́ wúṣẹ lójú ayé ní orúkọ jésù máa kárí rú olúwa ò ní ọkọ mi ò ní irú àláwọ̀ lè yìí náà wọ́n lálàyé pé wọ́n ní kó wẹ̀ níta gbangba ládùúgbò bó ṣe tó yìí láìsọ ọmọdé ọmọ kékeré gan tí ò bá wọ báyìí tó bá dé ìta gbangba á máa fọ́ọ̀dì nǹkan ìmúnira wọn àtúwá wí tó wá sọ pé ó tún ń rùn lójú oorun itú làmọ̀ tó ń rùn itú gan tó ń rùn gan wọ́n máa ń lé jìnnà sígbó ni dèpòdépò ọmọ ènìyàn ó dẹ̀ máa dáa ká lo àwẹ̀ àti àdúrà lé àlá tó láì lórí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. you see o ti rí reason tó fi ń pè mí tí mi ò fi gbé kọ́lẹ̀ báyìí sí gbọ́ ẹ̀ ó sú mi o. àní tó dẹ̀ ṣẹlẹ̀ ìkéde rẹ̀ kì í ṣe nǹkan síyàn lè máa ro káàkiri máa rojọ́ fún yàn káàkiri òun ni mo ṣe ní pé ta ni mo tiẹ̀ lè sọ̀rọ̀ kan mi fún gbogbo táìmù tó ń pè mí tí mi ò dẹ́ lóhùn yẹn ohun tó wà lẹ́mìí mi nìyẹn àwọn èèyàn máa sọ di nǹkan míì ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sọ níbẹ̀ nígbà èèyàn ti ní ìṣòro tó lúwẹ̀ o tí tí ẹ̀ tí ìwọ náà yíyan ló máa bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ káàkiri. ó mọ̀ nǹkan tí màá sọ fún ẹ mo fẹ́ kó o jẹ́ ká gbìyànjú ẹgbẹ́ kan mo mọ̀ pé Ọlọ́run bá gbogbo ó tiẹ̀ ti gbogbo náà. àmín o ọ̀tún báwo wà ní sẹ́fà. Ah, iṣẹ́ mi wà ń bẹ̀ à ń jáde ńlẹ̀ à ń padà wọlé náà ni. owó dẹ̀ ń jáde. ọ̀ọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ṣàlọ́ ní kí n ní sùúrù. <laughs> má ò rí mo ti ní ẹ̀nà plan fún ẹ in fact bí ṣe ń lọ yìí tí bá ti ń dé tí bá ti ń gbélé ẹ lọ́wọ́ ìwọ kan máa gbé fún wọn kọ́ dẹ̀ máa dá padà fún ẹ. Hmm? tí bá ti ń gbé fún ẹ ìwọ náà dẹ̀ gbé fún wọn wọ́n á dẹ̀ máa kó fún wọn náà padà wọ́n máa gbé bọ̀ ọ́nlé. màá máa gbé fún wọn wọn máa kó fún mi tí n bá ti ń gbé fún ẹ ìwọ náà dẹ̀ gbé fún ọ lódìdí ó sáà mọ mọ́tò tírélà ẹ wọ́n dẹ̀ kó ọjà yẹn sínú mọ́tò yẹn wọ́n dẹ̀ máa gbé tẹ̀lé ẹ̀bọ̀ wọn lé máa gbé fún wọn wọ́n á fi tírélà lóòdù ẹrù tẹ̀lé mi lọ lé. ọ̀rẹ́ ibi ni wọ́n sọ wọ́n ní ọjọ́ téèyàn bá fojú kan bí ibi máa ń wọlé lọ́jọ́ yẹn ah, ó lè jẹ́ kí n bẹ̀rẹ̀ látàárọ̀ ọ̀la lọ jẹ́ máa gbé fún ọjọ́ <laughs> tí o mọ méjì méjì lọ bí mo fẹ́ dàbí ẹ kí máa gbé fún ọkọ máa gbé fún mi kí máa gbé fún ọkọ máa gbé fún mi. tó nǹkan jù tó ti wà lẹ́ báyìí. Kí ló wà Let's go. ṣé o fẹ́ o fẹ́ o fẹ́ padà nù ni kí ló dé. mo fẹ́ pata ni. kí ló ṣe fún ẹ. tí bá nà kí ló kọ ẹ mẹ ṣé wà ló fẹ́ fún mi ṣe bí ìyàwó tèmi ni. kò sí bó ṣe lè wù kọrí tó bá jẹ́ ìyàwó ẹ náà ìyẹn omi ìpè kò pa o. mo ní kó padà sílẹ̀. mo ní ní padà sílẹ̀ mi wà lánìí ṣé o fẹ́ ṣe mi léṣe ni àlàtàrọ̀ mi padà sílẹ̀ jọ. tó bá lóun padà sílé ṣe dandan ni wà á dẹ̀ filẹ̀ wà á jẹ́ kó máa lọ kí ni tiẹ̀. màá wọ lọ́ọ̀yà kí o máa kọjá yẹ. tó bá jẹ́ bọ́ sọ̀nà mò ń bọ̀ mú kí nílá ni wà lù ní mo fẹ́ lù ní. wàá lù ta ẹ sẹ́tọ̀ ti ti dájú. Ọmọ aláwọ̀ ọmọ ẹ̀rọ ẹ̀jẹ̀ kan mo rò bóyá ò pé ni. dúró síbẹ̀. dúró síbò á mo ṣe kí ẹ bóyá ò pé mo rò kó sí. pẹ̀lú mi nǹkan tí nǹkan tí mo ń béèrè kò yé ẹ. báwo ni owó mi ṣe sọnù owó tí mo fi rán ẹ ṣe báwo ló ṣe sọnù. náà ni mò ń tẹ̀ láti sọ gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ń sìn náà kò sí ju bí wákàtí méjì àbọ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ fi rán ń bọ̀ ní bárí bọ̀bọ̀ ọkọ̀ tó ń nà bèbí kan ó dẹ̀ ń nà ó dẹ̀ ń nà ó dẹ̀ ń nà lójú títì ní máa súnmọ́ tó ń nà báyìí torí ọlọ́run ó máa bá yóò bèrè jẹ́ ni olùfà tí mo fi bọ́lẹ̀ tí mo fi ta sí wọn bàmú máa dé ọ̀dọ̀ mọ́ sí tẹ mi sí bó ṣe ní kí n rọra mú un ni. imagine ìwọ náà gbọ́rọ̀ ẹ pẹ̀lú mi gbọ́rọ̀ ẹjọ́ tó rù lẹ́nu gbọ́ ẹjọ́ yẹn ṣó ṣe é gbọ́ létí èmi fi owó rán ẹ níṣẹ́ o pàdé àwọn tó ń jà òun lọ fi owó tèmi làjà pẹ̀lú mi. ó serious pẹ̀lú ẹ̀ ó fẹ́ pa ni. ó máa pa kí ló kún ẹ. so wọ́n fọ tèmílàjà nísìnyí àbí ó wá ní kí má bínú kí má bínú kí má bínú anyway mi ò bínú pẹ̀lú ẹ ṣùgbọ́n jẹ́ kí n wọ́n ọ̀nà ẹ jẹ́ kó jẹ́ the first and the last tó má ṣerú ẹ̀ ọgbọ́n nítorí pé ojú ọmọ jẹ́jẹ́ ni o àmì ìdẹ̀bárú ẹ̀ lọ́wọ́ ẹ rí ni mo ti fẹ́ forgive her for now. Mary, ah, yes, come in. Oh, that's good. Ọ̀gá. Ọ̀gá. Yes, just take him away. Ẹ mulo. mú lọ. Ebi kíbi tó bá fi ọwọ́ mi sí, ẹ bá mi gbé ọwọ́ mi lọ́wọ́ ẹ̀. Pátá. Ẹ̀yẹ máa wọ̀rìn tí eh, Mr. Wan, ó yá pọ́n rẹ̀ lé o. Ọ́físà, arrest him ẹjọ ní Ọlọ́run kẹ ẹjọ ẹjọ ẹjọ mo bẹ̀ yín. mi ò mọ bó ṣe kó nínú ọwọ́ mi mi ò mọ bó ṣe kó nínú mọ́tò ẹjọ tó ọlọ́ọ̀gá ẹ ẹ ọgá ẹjọ tó Ọlọ́run ẹjọ. tẹ́kí mi wọ́n fi o fi owó tèmi. ọ̀gá yẹn máa wọlé tí. ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹjọ tó Ọlọ́run ọgá ẹjọ tó Ọlọ́run mo bẹ̀ wá mo bẹ̀ yín ẹjọ. wọ́n ṣe máa fi ilé ayé ẹ̀ làjà nìyẹn ló ṣe jàtìjà. mi ò mọ ẹni tí ń pa ẹni sàá ìjọjọ náà. mo fọwọ́ tèmi lajà bó ṣe máa fi ilé ayé ẹ̀ lajà nìyẹn ló ṣe jàtìjàtì. ọfíìsà ṣé ẹni tó bá jẹ́ pé ẹ sọ wípé pẹ̀lú mi o ẹ rí pẹ̀lú ọmọ ọdún márùn tí ò tí ì ní nǹkan kan láyà tó ń bá ṣeré ìfẹ́ kápẹ́ ló gbèdé bíi mi ò ní ágíù ó fẹ́ràn obìnrin bí àfiṣe ni ojú ajá lọ ṣùgbọ́n wípé pẹ̀lú mi jalè ẹ̀sìkìsà lájọ́ tó ti bí ọmọ ṣe wọn ọ̀nà rí o pẹ̀lú mi ò lè jalè. baba trust nobody èmi gan tí mo jẹ́ ọ̀gá ọlọ́pàá in the next five minutes mi ò lè predict ara mi. bẹ́ẹ̀ bọ̀ pẹ̀lú mi so possibility wà pé iná lè jalè. èmi jalè báyọ̀ ṣe mi mi ò lè ṣe ó lè. ẹni ìjà ò bá. bẹ́ẹ̀ ló pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú. pẹ̀lú mi jọ̀ọ́ mo fẹ́ kó o sọ fún mi wípé n tí wọ́n sọ pé o ṣe táwọn ọlọ́pàá sọ pé o ṣe yẹn kó sọ pé irọ́ ni. irọ́ náà ló ń pamọ́ mi tí mo sọ fún irọ́ ni kò lè jalè ẹ jọ owó táwa ló sọnù níbo ló wà mo tí mo sọ fún yín náà nìyẹn mi ò mọ kankan pa owó yìí mi ò mọ kankan pa ẹ̀wọ̀n parọ́ mọ́ mi ni mi ò mọ àdúrún mọ́ tó burú tó yìí àmọ́ ń bọ̀ ni mo dẹ̀ ráwọn méjì kan tí wọ́n ń jà lójú títì mi ò mọ àgbà tí mo débẹ̀ ni mo tó mọ̀ pé ó dàgbé tọkọtìyàwó ni wọ́n àmọ́ lílù tó ń lu lójú títì yẹn ti pọ̀ jù ó kàn ẹ̀ embarrass obìnrin yẹn ni má ṣe léyìí mo fẹ́ nà ọmọ pa ni má lù mọ́ ó ìyẹn ni mo rí mọ àfìgbà tí mo dẹ̀ débi tí mo lọ ni mo wá owó tì lóòótọ́ wọ́n gbowó fún mi pé kí n lọ gbé fún yàn ni mo dẹ̀ wá owó tì nínú mọ́tò mi ó tán so nígbà tó wá jà yẹn tán tó lajà tán òbò ó nu mọ́tò mọ́ a ní mo gbọ́wọ́ sínú mọ́tò kó tó di pé mi bọ́lẹ̀ lọ lajà mi ò rówó mọ́ ni. ẹ jọ àwọn tí wọ́n ń jà yẹn tọkùnrin tóbìnrin yẹn ta ni fámìlì ẹnu wọn. mi ì mọ̀ wọ́n. kò sí fámìlì yẹn ẹnu wọn. rárá. kò sí fámìlì bàbá ẹnu wọn. mi ò mọ̀ wọ́n rí. ẹ kí ni wọ́n ṣe wá ń jà lẹ́kẹ̀jì ṣe wá kàn yín. ọ́fíìsà ẹ̀yin mi jù o tẹ́mi mọ̀ pé n tó gbé débí ni mi ò ní wá bíi ẹ̀wọ̀n ló yẹ kẹ́ ti yẹ lọ pàdé ẹ̀ kó ti fi sí ẹ̀wọ̀n ọdún méjì kórí ẹ̀ lè pé bẹ́ẹ̀ kí ni hàn ẹ tẹ́ bá làgí mọ́ lórí tó bá kún kọ́ ẹni ìyá àbọ̀ àbá tiẹ̀ ọ́fíìsà ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré gba béèlì ẹ̀ torí mi fẹ́ kó sun bíi. bàbá. mi nílò bẹ́ẹ̀ ṣe sọ actually àwọn tí wọ́n ní ẹjọ́ yìí wọ́n ti sọ pé wọn ò ṣe ẹjọ́ mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ọgbà ẹ̀wọ̀n lẹba ti bọmọ yín láàárọ̀. ẹ nígbà tẹ sọ wípé àwọn tí ní ẹjọ́ làwọn ò ṣẹjọ́ ẹ bá mi káṣọ ẹ kémi máa mú lọ lé ìbọn mi àdísìpìnì ẹ̀jìn bá délé o. <laughs> ẹ máa ń pààyàn lẹ́rìn iṣẹ́ bàbá not like that so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa fún wa ní àsìkò díẹ̀ tí ó ti yẹ yín so wọ́n á fi prepare bail bond ọ́fíìsà máa mú lọ. ẹjọ́ ẹ bá mi sọ fún ọ́fíìsà yẹn kó má sọ pé mo wá bail is free o. ṣé ẹ rí mo ṣe ń padà bọ̀ bí o torí obìnrin kan wà ní àdúgbò wa. ẹ jọ ẹ jọ ẹ máa lọ síwájú káńtà. wọ́n bá parí gidi ní ọmọ yìí um, Yes, sir. The second one, come. one seventy san. one seventy thousand. okay what of last one. seven fifty san. one seventy two fifty thousand. okay okay okay kódà put the balance. ẹ wọlé kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà sọ fún mi kí ló ṣẹlẹ̀ níbo ló gbà lọ tí mo ti pe fóònù ẹ títí tí kò lọ. Bọ́lá. sá. máa lọ sọ́fíìsì. sí wàá lè jókòó sá. kí ló ṣẹlẹ̀. wọ́n gbé owó mọ́ mi lọ́wọ́. wọ́n jí owó mọ́ ẹ lọ́wọ́. wọ́n jí owó mọ́ mi lọ́wọ́ ni owó ọ̀gá mi ni. èló. two hundred and fifty thousand naira tí wọ́n fi rán mi ṣe pé ó mọ bó ṣe máa ń ga ẹ̀sìkan ṣe gbé owó mọ́ mi lọ́wọ́ ni wọ́n jó èèyàn gbé mọ́ mi lọ́wọ́. pẹ̀lú mi. bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ àárọ̀ aláàárọ̀ ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ kúrò ní police station. police station ẹ síbẹ̀síbẹ̀ pẹ̀lú mi tí ìwọ náà wà lọ́mọ kékeré ni ìwọ náà máa gbọ́ nǹkan tó ń sọ ẹlẹ́nu náà wọ́n jẹ́ two fifty thousand naira mọ́ ẹ lọ́wọ́ wọ́n sọ pé wọ́n ní mú ẹ lọ sẹ́ẹ̀lì kò í sí mẹ́ẹ̀ẹ́. mi ò wá síbí láti jẹ́ kó máa dá mi lẹ́bi ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni ò ní ṣẹlẹ̀ sí náà o. ok. ẹ bá àwọn ará ti yanjú ẹ̀ sísè. mi ò tí ì kó police station láti ní kí n fi ṣe àwọn lẹ. ẹ má sọ fún mi kí wọ́n ti dá ẹ dúró níbi seven ẹ̀sẹ̀ ní ẹ̀rù. ok ẹ ẹ nǹkan máa sọ fún ẹ ni pé àsìkò tá a wà á ní láti ní sùúrù ni o. mi ò lè ní sùúrù mi lè ní sùúrù kankan sùúrù ló ní kí n ní títí oní tó bá travel tó bá padà dé oníwà máa gbé fún mi màá máa gbé fún wọn wọn máa kọjá wá fún mi ìwọ ló ti travel yìí ibo ni mo fẹ́ rìn gbà iṣẹ́ wo ni mo fẹ́ lọ tí mo fẹ́ ṣe for now àbúrò ayé mi ni wọ́n mo ti gẹ̀ẹ́tì nǹkan tó ń ṣe mí wọ́n gbàpò títì mi ni wọ́n jókòó ọ̀fẹ́ yìí ti gan wọ́n balance lórí ọ̀rọ̀ ayé mi ni o kò sáwọn méjì ayé ni wọ́n ń ṣe mí seriously. ǹjọ́ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ti kúrò nínú wọn gbé wa mo gbà mo fẹ́ kó rí i pé ọ̀rọ̀ yìí ti kọjá arú nǹkan tó ń ro yẹn o. yes mo ń báwọn bí olórí gbé yan rí báyà yan mọ́ ire ìṣòro yìí. ṣe o ọba táyé ṣe. tani àwa ni. Ah, bó o ni o. ẹ káàsán ẹ jọ bọ̀dá tó ń gbé bíbá yìí ni mo béèrè ẹ bá ń pè wọ́n jáde. ìwọ kọ́ ni mọ́mí ẹ̀ ń ta nǹkan ṣan yẹn ni. àwa ni. èwo wà ní ti bọ̀dá lòún béèrè ṣé òun ọkọ kọ mi ni. ẹ ọkọ yín èmi ò mọ̀ pọ́kọ yín ni torí mi ò expect kẹ fẹ́ ru ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Ah, jọ́rù ta ni mi bàbá fẹ́ o ẹ máa gbà mí o. <laughs> so ẹ wà nulẹ̀ ẹ wá ń ṣe tani tani ah, mo ti rò bóyá ẹ kàwé ni mo dẹ̀ rí pé ojú yín tutù ni mo ṣe máa ń tajà fún yín o tẹ́ bá gba ọjà àwọn yẹn tán ẹ tún máa dáhùn pé i'm coming i'm coming ìkíní i'm coming ìkejì i'm coming títí tó fi dórí karùn i'm coming náà ni. ó dẹ̀ rò pé fine i'm coming yìí Adi, welcome. so kò tiẹ̀ di welcome rárá ẹ wò tẹ́ ẹ bá fẹ́ wéèrè mi báyìí tẹ́ ẹ dẹ̀ fẹ́ rí èṣù kẹ́ wọlé sìn sìn sìn sìn bí mi ṣe ń wò kẹ́ bá mi kó jáde because wọ́n ti audit account yín ṣọ́ọ̀bù wa wọ́n ní six thousand naira ti miss tẹ́yìn ò bá jẹ gbèsè five thousand two seventy mi ò lẹ́nu ọ̀rọ̀ náà nísìnyí mi ò lẹ́nu ọ̀rọ̀ ẹ jọ ìwọlé ẹ bá mi kówó mi o. Ah, ah, sisi mi ò bá tiẹ̀ tí èkẹ́ yìí zi wọn ò kí n bá gbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ah, ṣé ojú owó tó jẹ́ ìlọ ni. ó yà mí lẹ́nu o ẹ máa gbà mí lọ́wọ́ àwọn ọkọ àtìyàwó yìí wọ́n lè ṣe give and take give and ẹ̀ eléyìí tẹ̀sí wọn sọ̀rọ̀ ìwọ́n tó jẹ́ gbèsè ó tẹ̀sí ń sọ̀rọ̀ ẹ wò tẹ́ ẹ bá fẹ́ ṣù mí báyìí nísinsìnyí kẹ wọlé kẹ bá mi kówó mi. ṣé òun gbóṣà. Ọlọ́run. tí bá bu ẹ wàá rò pé tíra ló bu ẹ. ẹ ti bá mi gbọ́ mi. tilẹ̀ tilẹ̀ tilẹ̀ mo mọ̀ kó tún mi lòún tì màá jẹ́ kó dúró ẹ̀ bàjẹ́. ọláyọ̀ bí wọ́n jẹ́ dúró ẹ̀ bàjẹ́. ọláyọ̀ bí jẹ́ ẹ̀jẹ̀ wọ́n mi. wọ́n wọ́n bẹ́ẹ̀ni wọ́n mi. wọ́n bá fẹ́ fọ́jọ́. ẹ má tún ní wọn lọ. wọ́n bá fọ́jọ́ yẹn yà fọ́jọ́ mi sílẹ̀. fi àjà. fọ́jọ́ mi sílẹ̀. jọ̀wọ́ pẹ̀lú mi. ẹ kí ló ṣẹlẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ẹ má ṣe o wọ́n jẹ mí ní owó ni mo dẹ̀ ní kọ́ wọlé kọ́ bá mi kówó mi five thousand two seventy ni wọ́n jẹ mí. mo rò kórìí ò pé ni èmi jẹ́ ní five thousand two hundred seventy bí ọdún máa wo five thousand ten naira ten naira onímọ̀jẹ́ o tó ní two seventy yẹ o. pẹ̀lú mi àti five thousand two seventy àti five thousand five kí ni yàtọ̀. àǹtí mi èlò lówó yín. kò pọ̀ jù five thousand two seventy ló jẹ mí ẹnì kan wọlé kọ́ bá mi kó. six thousand yẹn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi tó bá dijọ́ mi èèyàn tó bá jù yàn lọ́wọ́ kí n rí fi hàn o ẹ gbọ́ ẹ máa lọ. èmi ò ní chẹ́ǹjì o. máa lọ jọ. wà á dá déètì padà síbí o ò ní déètì o seven thirty yẹn wà á dá padà síbí ah, wà á rìnrìn òwò. ẹ wà wọ́n mi lè fún ma gba change ẹ wà gbà kọ́ ṣe lọ́jà yẹn. Eh, ìyàwó yẹn wò ah, ìyàwó yẹn wò rè. ọlọ́jà orí dà ọkọ̀ wo bó ṣe rí. ògùn àgbà lọ́wọ́ ẹ̀ ah, seven thirty yẹn ògùn àgbà. àmín àmín ẹ ṣe jàre bàbá ọkọ mi. àmì ò ṣe ẹ ti ń sẹ̀mí o èyí tó yẹ pé mo máa ń pọ́nlé ní gbogbo gbà ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi oníbìnú fùfù ni ṣó yẹ kẹ́ máa support ẹ ni. ẹ má bínú. bí ọdún má bínú jàre. èmi tó yẹ pé ọ̀tọ̀ níbi tá à ń lọ tí mò ń kọ́jú bọ̀ ń bí pé kí n wá pè dání. ẹ ti ṣènáwó. ẹ má wọlé. ẹ ṣeun. So now, ṣe máa wọ̀ sọ́dọ̀. ǹsọ́ náà ó tún ẹwọ ẹ̀pin irú ilé. ẹ má pẹ́ o. oníranù lọmọ yẹn ẹ mo dẹ̀ ṣọṣọṣọṣọ bóyá mi lé ni oníranù ni àwọn òṣìṣọ́ fún mi kó máa fihàn lọ́wọ́. dàbí ti Jésù kò sàgbára tó dàbí ti bàbá kò sàgbára tó dàbí ti Jésù agbára agbára agbára tó jàgbára lọ kò sàgbára tó dàbí ti Jésù kò sàgbára tó dàbí ti bàbá kò sàgbára tó dàbí ti Jésù agbára agbára agbára tó ja agbára lọ ẹ wà lanu sàmì báyìí ní orúkọ jésù ẹ̀yin ọ̀tẹ̀ ìjọ rẹ ẹ pẹ̀lú bá sàmì. ní orúkọ jésù ní orúkọ náà jésù olúwa ọlọ́run abraham ọlọ́run isaac mo fi ránṣẹ́ ìléyìn lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ tó ń bẹ nínú ayé rẹ̀ olúwa ẹ̀bí wọ́ olúẹ̀bí wó dànù olúẹ̀bí wó olúẹ̀bí wó olúẹ̀bí wó olúẹ̀bí wó ogun láti inú ẹ̀jẹ̀ ní orúkọ jésù olúẹ̀túsílẹ̀ olúẹ̀túsílẹ̀ olúẹ̀túsílẹ̀ nínú ogun ọjọ́ pẹ́ olúẹ̀túsílẹ̀ jésù eli rabi laika. Like yìí òun ló mú ogun òrìjínà wọnú ayé yín tíwájú bẹ́ẹ̀ ṣe ń lọ òkè ẹ máa bógun pàdé bẹ́ẹ̀ ṣe ń lọ ọ̀sàlẹ̀ ẹ máa bógun pàdé kò sí ẹ̀dá kan tó lè yọ ìlọ́wọ́ òkú ìyàfẹ́ ọlọ́run ọba òun sọ pé kẹ́kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ yín tó mímọ́ ọ̀nà ìgbàlà ẹ jọ gbogbo ọ̀nà kan náà tẹ bá lè bá wa gbà tó jẹ́ pé gbogbo ogun níbikíbi tó bá wù ú ti wá tó wà fún yàdúgbò láàrọ̀ now ohun tí ẹ bá lọ ṣe ń sìn ni pé o máa lọ ra àgbọn mẹ́ta àgbọn kìíní ẹ ọmọ lè borí àpáta lẹ́yìn tí ẹ bá ti gbàdúrà ìṣẹ́kù sí tán pé gbogbo ogun tó ń bá mi jẹ àti inú bí wọ́n ṣe bí mi kó fọ́ dànù lórúkọ Jésù yóò sì dànù. àgbọn kejì ẹ tún kì mọ́lẹ̀ ẹ fọmọ́lẹ̀ gbà ẹ kì gbogbo àgbọn ìmọ́lẹ̀ ẹ dàjẹ́ ìkìlọ̀ rẹ̀ ẹ ò gbọ́dọ̀ fún èèyàn jẹ nínú àgbọn yìí kí ó kú ìmábà wọnú ayé ojú ọ̀hún ẹ̀ ṣó ń gbọ́ ṣó ti ń gbọ́ bọ̀. agbo kẹta ẹ̀ tún wọ́n mọ́lẹ̀ ẹgbẹ́ ẹrù omi ò gbọ́dọ̀ dání. agbo ilẹ̀ bá wàá dà tó tóun àti omi tẹ̀ máa gbé lọ sí ibi téèyàn wẹ̀ sí rí tẹ̀ máa lọ fi wẹ̀ lókun bá ṣẹ̀. sò lẹ́yìn tó gbìn ìbáṣẹ́ tán ẹ á máa ṣiṣẹ́ ẹ máa sí lọ́hùn ẹ máa sí lọ́hùn ẹ máa ṣiṣẹ́ fún àìpé kìkì iṣẹ́ lẹ́fẹ́ ayé máa máa ṣe. ó tán ó tán. lẹ́yìn ọba kò sọ bá mi. lẹ́yìn ọlọ́run kò sọ ọlọ́run mi ó tán ẹ ẹ má darí bẹ́ẹ̀ kọjá ẹgbẹ́ mẹ́ta ẹ̀ẹ́ àgbọ̀n mẹ́ta eh, eh, ẹ̀dá mi bá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dada bẹ́ẹ̀ ó kì í sódì ó ní mò ń gbé ẹ látàtàárọ̀ ọmọ alágbọ̀n ọmọ alágbọ̀n òun ló ń lọ lóò mi lóhùn ó dẹ̀ kì í sódì. ẹ wo ọkọ tèmi ò sí ń bẹ̀ jàre. ò ń kiri ọkọ ẹ ò sí nínú nǹkan tó ń ta báwo ló ṣe wáá fẹ́ ta gọ́ńdà tọkàn ò sí ń bẹ̀ báwo ló fẹ́ gbọ́dọ̀ bá ń pè ẹ́. wo bí mo fẹ́ ra àgbọn ni jàre àgbọn mẹ́ta hundred naira lẹ́yọ̀kan but mo lè fún yín ní márùn-ún four hundred ẹ̀ mi need àgbọn márùn mẹ́ta ni mo need ṣé ẹyọ kọ̀ọ̀kan nu mẹ́ta yẹn kò gba fifty fifty naira. kò gba fifty naira o ah, kò gbà. kí ni ọjà ni mò ń lọ tẹ́lẹ̀ tí mo fi pàdé ẹ lọ́nà o dẹ̀ tún kanra báyìí báwo ló ṣe máa tà. ó lè fẹ́ ta gbà ó ní mẹ́ta mo need. ẹ jẹ́ rí ìkọ̀tẹ́ kó. onírànù o jẹ́ lọ wábì kan o jókòó sí bóyá òrùn tó ràn yín ló ń afẹ́ tiẹ̀ tó gbọ́ nǹkan tó ń sọ lọ́wọ́ abijókòó sí. ẹ̀yin lẹ mọ̀ ìwọ̀fà lẹ́nu ẹ̀yin èmi ìwọ̀fà lẹ́nu o gálẹ̀ o tún kiri o tún gbọ́ tó bá pè ẹ́ báwo ló ṣe máa wá tà ara. wọn àmọ́ èjì ẹ̀ tíwájú ẹ̀ ti tó ìbáyìí fún. nylon wo black nylon kò lè gbọ́ ọ ọkọ ẹ ò sí ń bẹ́ẹ̀ ó yìí máa gbé sólẹ̀ ó máa lọ lé boyfriend ni o oníranù. ọlọ́run gbà mí nípa orúkọ rẹ̀ sí sì ṣe ìdájọ́ mi nípa agbára rẹ̀ gbọ́ àdúrà mi ọlọ́run fi etí sí ọ̀rọ̀ ẹnu mi nítorí àwọn àlejò dìde sí mi àwọn aninilára sì wá ọkàn mi wọn kò ka ọlọ́run sí ní ojú wọn kíyèsí ọlọ́run ní olùrànlọ́wọ́ mi olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn mi dúró yóò sì fi ibi sán fún àwọn ọ̀tá mi kí wọ́n kúrò nínú òtítọ́ rẹ èmi ò rúbọ àti ẹnu wá sí ọ olúwa èmi ò yin orúkọ rẹ nítorí ó dára nítorí o ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo ojú mi sì rí ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọba tó pọ̀ nípa àti agbára olúwa o ti ní kí n fọ́ mo ti fọ́ ti jíjẹ rèé olúwa tí n bá ti ń jẹ gbogbo ogun ọ̀tá mi pátápátá olúwa jẹ́ kó di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo ogun tó wà nínú ayé mi olúwa jẹ́ kó kúrò gbogbo àwọn ibi tó wà nínú ayé mi tí ò jẹ́ kí ọ̀nà mi kí ó bọ́ sí ojú ẹ̀ bí mo ṣe fẹ́ olúwa bàjẹ́ gbogbo ìmọ̀ta náà olúwa bàjẹ́ a ní gbogbo àwọn ogun eléyìí tí ó ti bá mi wá láti ìgbà tí wọ́n ti bí mi láti ìgbà tí wọ́n ti ṣe wẹ̀nu mi gẹ́gẹ́ bí wọ́n ṣe wí olúwa tí n bá ti ń jẹ àgbọ̀n yìí olúwa jẹ́ kó ba ogun náà jẹ́ ogun náà olúwa jẹ́ kó bàjẹ́ kí n lè láyọ̀ kí n lè yàn lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù lọ́run ṣe ìyàwó láyé mi ṣe ìyàwó láyé mi. ni màá fi lé o. bí ah, eh, mo ti mọ̀ pé mi ń pa mi. wọ́n jẹ́ ìlú bàbá bàjọ́ ọgbọ́n kọ̀dẹ̀ wọlé o kọ̀dẹ̀ kàgbọ́n mọ́lẹ̀ o dẹ̀ o dẹ̀ o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní má gbọ̀n so fẹ́ máa jẹ́rìí àbí. lórí àgbọ̀ ló ṣe ń pariwo tó tó báyìí ló ránjú. ọmọ ah, ah, eh. bàjọ́ ti jẹ́ ni o dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nípa ọmọ kan tó ṣẹlẹ̀ nínú ilé má kó bá mi ó dàbí wọ́n lè ṣùnà rán o má kó bẹ́ẹ̀ mi o. o ti bínú o. irọ́ mo ì O ó wálé ayé máa yà jẹ́ kó má jẹ́ tán ah. pẹ̀lú mi. onírànà òsì. ṣé gbọ́n ní fún mi lágbọ́n lóòótọ́. tí wọ́n rùn wọ́n ṣe mọ̀ tágbọ̀n ṣe jẹ́ tí màá ṣe fún ẹ lágbọ́n jẹ. wàá gbà wàá gbà lọ́wọ́ mi wàá torí bọ̀ màá gbẹ́ ní kíní lójú o. wàá gbà. ìdáná òsì iṣu ọlọ́run bá àmọ́ gbogbo yín jẹ́ ni. Ah. ọlọ́run má jẹ́ ká dúró olú ẹ̀ tí ní kàn má báyìí sìn. ọlọ́run gbà mí nípa orúkọ rẹ sì ṣe ìdájọ́ mi nípa agbára rẹ gbọ́ àdúrà mi fi etí sí ọ̀rọ̀ ẹnu mi nítorí tí àwọn àlejò títí sí mi àwọn aninilára sì wá ọkàn mi wọn kò ka ọlọ́run sí ní ojú wọn. kíyèsí ọlọ́run ni olùrànlọ́wọ́ mi olúwa wà pẹ̀lú àwọn tí ó ń gbé ọkàn mi dúró yóò sì fi ibi sọ fún àwọn ọ̀tá mi kí wọ́n kúrò ní inú òtítọ́ rẹ̀ èmi ò ru ẹbọ àtẹnuwá sí ọ olúwa èmi ò yin orúkọ rẹ nítorí ó dára nítorí tí o yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo ojú mi sì wá ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà látètè kọ́ṣe ó bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín ìwọ drunk tí n bá ti fọ́ àgbọn èso mi tí mo fi gbọ ẹbọ ṣe ní kí n fi wẹ̀ gbogbo àmúbọ gbogbo àléèbá tó wà nínú ayé mi jẹ́ kó kúrò ogun àìríṣẹ́ nínú ayé mi Olúwa jẹ́ kí n gbogbo ọ̀nà mi tó ta kókó Olúwa kó là Olúwa kó là Ọlọ́run jẹ́ kó là o. kí ṣẹlẹ̀ láyé mi o tí n bá ti ń fi omi wẹ̀ ìyanu ńlá kó wọnú ayé mi gbogbo ibi tí n bá fi fẹsẹ̀ sí kí n máa bá rí ń bẹ̀ gbogbo ibi tí n bá kọjú sí kí n bá rí ń bẹ̀ gbogbo ibi tí n bá rìn sí kí n rí jẹ́ tèmi o ẹ dá mi má gbàbọ̀dé o. àníta ló lè gbá ni o àníta ló lè gbá ni o. mr kolinu with this credential i think you are competent for the job congratulations. management ti decide wípé among of the list èyí tí ẹ wá for interview you are the only one that competent for the job yes, but in the next one or two months ó dà yẹn pé a máa tún post yẹ lọ sí marketing department because mo rí nǹkan kan nínú pépà ó dà bó tún ṣe marketing àbí. yes sir <laughs> a kó gbogbo ẹ̀ papọ̀ ni. <laughs> ó rí that's good which means you be okay for the job mo dẹ̀ mọ̀ pé ò <laughs> ní let wa down ah, please do because you have the physique Ah, mo mọ̀ pé irú nǹkan tá à ń fẹ́ lè ṣẹ́ ń bí gan nìyẹn inú mi dẹ̀ dùn ìgbà tí management dẹ̀ sọ pé inú gbogbo àyín tẹ́ wá ìwọ kankan kankan náà rí mà <laughs> àṣọ ní nǹkan táwọn kan rí because wọ́n ti ṣe meeting before me ìgbà tó dẹ̀ gbèdé wájú mo rí pé nǹkan tó rí yẹn gan òṣèré nìyẹn wà òkè um, Mr. Pẹ̀lúmi decision personal decision tèmi ni láti gbé ẹ lọ sí marketing in the next two months and I have my reason in every companies obìnrin tó bá wà òkè dáadáa tó fine tó pretty ló máa ń gbé sírò nǹkan bẹ́ẹ̀ tí àwọn management dẹ̀ yé wọn tó fi máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ but tó lè wọ́n náà kókò ṣe rí ọ̀nà ọmọ ní ẹ tó wáá gbé bóyá obìnrin ni mí ṣe lè máa sọ pé òkè ó ẹja àjọ máa jáde <laughs> that's good eh, so wàá lè máa jáde fún marketing kò síbi tírú ẹ̀ máa dé tó máa sọ pé ọ̀rọ̀ ọkùnrin wọn máa fi owó wa jókè lóde o. ah no no ọmọ jésù ni mi sá. Um, go to the reception. thank you sir ẹ ṣe lọ sir yes sir. ìrètí tọ́ mi wá o ayọ̀ tó bọ̀ mi kọ̀ ìrètí o bá jẹ́ pé torí pé mo ti mọ ìwà ẹ̀ ìníníwò náà bá fi lè ṣe ìsílẹ̀ are you sure of what you are saying. èmi kọ́. ma'am Kasali listen listen are you sure of what you are telling me. ọ̀gá mi ò jọ́kadà. Kasali mi ò sọ pé a máa ṣe o half education yìí máa kọ́ sí wàhálà wọ̀ lọ́wọ́ Kasali. sa. mi ò sọ fún ẹ wípé o gbé ọ̀kadà mo ní ṣe nǹkan tó ń sọ fún mi wípé lóòótọ́ àti ní òdodo ní Mr. Pẹ̀lúmi òun ló jí ọ̀kadà. ọ̀gá àwọn ni o nítorí pé wọ́n pẹ́ lọ́fíìsì lánàá gan-an mi ì dẹ̀mọ̀ kan tó ń dúró ṣe. pẹ̀lú mi pẹ́ lọ́fíìsì ah, lánàá. bẹ́ẹ̀ ọ̀gá bẹ́ẹ̀. kò close ní normal time tó ń close. bẹ́ẹ̀ sà. ìwọ̀nba àlàyé tó ṣe fún mi ṣé pé ìyẹn ló fún wọn ní ìdánilójú pé Mr. Pẹ̀lúmi ló gbé ọ̀kadà nítorí pé ó pẹ́ lọ́fíìsì lánàá. ọ̀gá ìyẹn nìkan kọ́ ọ̀ mo tún lẹ́rìí mi o. ẹ̀rọ sọ́nà ẹ̀sìn mo sọ pé ẹni yẹn ní kí n rí yín sísá. èmi ni mo ní kó wá. Kazali. sá. àwọn àlàyé tó ń ṣe fún mi lọ yẹn máa sọ lọ mò ń ẹ ẹ ẹ. Kazali. sá. mo ń sọ fún pé kó o ṣàlàyé nǹkan òun kó lòlò sọmọ ẹgbẹ́ láìgbà tá a ti gbà ẹ́ ò fún mi sáì pé o ti ṣe èrè rí bẹ́ẹ̀ mo ṣe ń wojú ẹ̀ yìí o ti fẹ́ máa hùwà bíi wèrè bó o bá jẹ́wọ́ nǹkan tí òun bá lọ máa sáàkì ẹlẹ́nu iṣẹ́ Kasali sa ta ló sọ fún mi pé ó gbé ọ̀kadà company. nítorí pọ́npẹ́ lọ́fíìsì lánàá mi ì dẹ̀ mọ̀ nǹkan tán dúró ṣe. so ìyẹn ló fà tó fi jẹ́ pé òun ló gbé ọ̀kadà. àwọn gangan ni àwọn náà jù. tó o jáwé ní sá èmi lèmi jí ọ̀kadà tó o jáwé ní sá máa dá ìdájọ́ rẹ̀. èmi náà wọ̀ ẹ́. wàá wà mí. máa wọ̀ ẹ́. mi ò wọ pé mo fẹ́ gbé ọwọ́ láti fọ etí. rárá sá kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ mr pẹ̀lú sá. pẹ̀lú respect àti ọ̀nà tí èmi àti management iléeṣẹ́ ìta fún ẹ tó so nǹkan tó yẹ kó fi sọ́ni kí ni beauty tó wà nínú ọ̀kadà tó fi jí òpẹ́ níbi iṣẹ́ normally ó yẹ kó kó kó kúrò níbi iṣẹ́ ní normal time but kí ló ń ṣe tó fi di alẹ́ síbi iṣẹ́ mo fẹ́ máa just want to know. Yeah! mo ń kúrò check àwọn nǹkan tí ó yẹ kí n ṣe ní àná tí mi ò ráyè ṣe tán ó ní mò ń yẹ̀wò ó dẹ̀ ti wà ń bẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tí mi ò tiẹ̀ tí mi ò bá ṣẹ́ débẹ̀ tí mi ò bá dẹ̀ ṣe lánàá yẹn sìn ọ̀tọ̀ níṣẹ́ mi tó tún máa dálẹ̀ fún mi lẹ́ni láti sọ àti mo fi ṣe máa yìí bẹ́ẹ̀ ṣe wọ yìí ó wá sọ́dọ̀ mi bí ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mejì ló para lọ́dọ̀ mi lánàá. cross check ló jẹ́ kó pẹ́ cross check yẹn ló fà á tilẹ̀ fi ṣú kó tó lọlé. Kasali. sa ó dàbí pé olóò tún ní ẹ̀rí kan tó fi dá ẹ lójú pé Mr. Pẹ̀lúmi ló gbé ọ̀kadà ó yá sọ mọ̀ ń gbọ́. ẹ sà ọ̀gá ọjọ́ kan wọ́n ní ọ̀kadà ẹ̀kú wú àwọn gọ́dà bíi mútọ́ tó pé káwọn gbé lọ lé àwọn káwọn mọ̀ wà mo ti mo rí gangan ni wọ́n á dá lójú pé àwọn gangan ni wọ́n á gbọ́kadà yẹn. ah Jesus Christ ọ̀gá ọ̀gá ayé ṣe máa yìí ni lóòótọ́ ni mo rí ọ̀kadà tí mo sọ fún pé mo láìka ọ̀kadà pé ó yàtọ̀ sáwọn Isuzu àbí eh, kàkàyákì àbí kí ni wọ́n máa ń pè ọ̀kadà yẹn ohun tí mo sọ nìyẹn mo dẹ̀ bílẹ̀ mo lọ́kadà ìwọ ọ̀rọ̀ àti mo kọ́ appreciate ọ̀kadà yẹn ni ọ̀tọ̀. Mr. Pẹ̀lúmi with your qualification kí ló yẹ tó ń cost ọ̀kadà ìkan zuzu ìkan Suzuki ìkan Yamaha o sọ pé owó wa bá wa kó wa bá management pé o tiẹ̀ fẹ́ yá owó kí company yá ẹ lówó fẹ́ ra mọ́tò òun cost ọ̀kadà débi tí Kasali fi tó fi mọ̀ pé ọ̀kadà tí wọ́n kọ́ sí yẹn náà la ò rí kí ni assurance pé wọ́n kọ́ ló gbé. mi ò lè jọ́kadà gbé ọ̀gá mi ò lè jọ́kadà gbé kí ni tèmi mi ò lè jí gbé. o ò lè gbọ́kadà àwa alágbé ń gbà àbí Kasali Kasali you can leave. ọ̀gá àwọn náà jí àwọn gangan náà gbé. you can leave. ẹ ọ̀gá aláwọn náà gbé àwọn gógó ni. ah ah. Kasali tọ́rọ̀ ẹ bá fẹ́ nípọn jù màá ní kan organize education fún ẹ again n tí mò ń sọ ni pé Kazali ò lè máa lọ́n tiẹ̀. but make sure kò lè máa gate dada don't allow anyone to guard this time around. okay sir but don't pass gate. o le oga please don't allow this news. skills bí star pẹ̀lú. kí ni ìdí tó fi gbé ọ̀kadà àwa la ṣe é níléeṣẹ́ yìí ni àbẹ̀lẹ́dà ẹ̀ ń dààmú ẹ̀ kò tí kò tí ì yé mi mi ò lè gbígbẹ́ ń gbọ́. Eh, Mr. Pẹ̀lúmi I'm highly disappointed in you. Ah, what are you saying? Àṣé ọmọ gbogbo ẹ̀ bá tẹ̀ sọ́jọ́ wa jẹ́ kí wọn náà tún máa sọrú yẹn sí mi ni. A nuisance ìranù tó sọ̀rọ̀ yẹ rẹ̀ gbàgbọ́ ọkàn tó ń wí. Ọ̀gá ìjọ tó lọ lọ́hùn ẹ̀ mọ̀ mí. Mo ti wà ń bínú kì í ṣọ̀rọ̀ oṣù kan àbọ̀ ìjọ tó lọ lọ́hùn mi ò lè jọ́kadà gbé. Ìwọ kan ló gbé. Ìgbà tó ti ṣe ọ̀rọ̀ gbé. Ó lè management ló máa lọ sí reception bá ní kí mr lórí rí ẹ̀bọ̀ tán wà leave just go and wait for me at the reception you should be expecting your message from her. ah ọ̀gá ẹ jọ̀ọ́ tó yọ lọ ẹ jọ̀ọ́ ẹ gbà mí gbọ́ bẹ́ẹ̀ ni nígbà nǹkan mi wà ń bẹ lọ́rọ̀ ẹ jọ̀ọ́ tó yọ lọ mo fẹ́ fọ̀kadà ṣe nínú tó wà ní ayé mi. go to the reception what i'm saying for goodness sake báwo lè ṣe máa sọ fún dókítà náà tẹ́lẹ̀ máa gbàgbọ́ ọ̀gá. excuse me go to the reception and expect your message go there. gbogbo ètò ìṣe yẹn tó ń láàgùn tó ń ṣe yẹn ó fi hàn ó lè ó lè ìwà ó lè ní torí bó ṣe bó ṣe bó ṣe àtàkì Kasali go and prepare his letter and bring it to me màá sáyẹn kẹ̀lé lọ́wọ́ kó fi lè ṣẹ́gbẹ́ fún Come to that. pẹ̀lú mi ó dẹ̀ má kó bá mi kí ló dé ṣó fẹ́ parẹ́ sí mi lọ́rùn ni ẹ̀kún ṣáá lójoojúmọ́ ṣó lọ síbi kan wọ́n sọ fún ẹ pé ọjọ́ ọ̀sán wa ò ní dá ni àbí wọ́n ní ọjọ́ alẹ́ wa ò ní rọrùn ẹ ò dé tí ìkẹyìn sí èmi tí mo jóbìnrin gan tó yẹ kí n máa ronú àbí kí ni mi ò ṣe mọ́ mo kẹ́rù mi mò ń lọ mi ò sọ bẹ́ẹ̀ ìwọ ló wá jókòó tó ń ronú èmi ní ìgbàgbọ́ tó solid pé ó ṣe máa dà jọ̀ọ́ pẹ̀lú mi ó ti tó o. mo ti gbẹ̀wọ́ náà sàn sí inú rẹ̀ tí o mọ̀ pọ̀ sàn wá gan àti kọjá ẹ̀ báyà lẹ́la mú lọ ṣọ̀sán gan dà mo mọ̀ pé ó máa dà jọ nítorí ọlọ́run má jẹ́ ká sunkún para wa dìgbà táyọ̀ wa máa fi dé táyọ̀ wa bá wa dé àní ní good health láti fi lò jọ ibi iṣẹ́ tó ní kò wá nǹkan. wọ́n ti pè mí padà pé kí n má bọ̀dá àti wá mọ́. Ah, ah. ẹ máa gbà mí kẹ́ àbí kí ni gbogbo eléyìí báyìí torí ọjọ́. tí mo sọ gbogbo ẹ. kí ni gbogbo eléyìí báyìí. ohun tí mo sọ gan nìyẹn gbogbo ẹ̀kọ́ sún mi sójú kan nítorí ọjọ́ tí mo sọ nìyẹn àbí ohun tí mo sọ nìyẹn náà. ayé mi ayé mi ó ti tó ti tó. ohun tí mo sọ nìyẹn ah! ọ̀gbọ́n láì ṣe gbogbo ẹ̀kọ́ ṣe ìyàbí ìkọ̀kan. Ah! Ah! ó ga láyé mi o ó ga láyé mi ó ga ọ. báwọn bí olórí gbé yanrí báyà yan mọ́ ire ìṣòro èyí pọ̀ ohun èyí lè kú bàbá mi táyé mi ṣe o ọba táyé ṣe wá bá mi táyé mi rọ ọba táyé rọ ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi o gbọ́rọ̀ mi o báwọn bí olórí gbé yanrí báyà yan mọ́ ire ìṣòro èyí pọ̀ ohun èyí lè kú. àbúrò má bí àbúrò mi wò ó pé mo pẹ́ àwọn ọmọ tó dà sí mi. Ah! bó ṣe ń gbé wálé mi lọ́kàn mo ń gbé ko wọ́n ni bó ṣe àtàkì fún mi. <laughs> wọ́n defend back. ẹ ẹ ẹ wò dára rè ẹ jẹ́ kí mi bá yín sùn tọ̀rọ̀ ṣáàrí tí wọ́n ṣe ń gbé wá fún ìtẹ́ náà ń ta padà yẹn ẹ máa ṣọ́ra o hmm. kẹ́ máa protect ara yín gidi protection yín ló má ta o honestly protection ló má ta. mo ti gbọ́ sórí kí tiẹ̀ tó gbọ́n wọ ọ̀tá tìtúrẹ́ wá síbi ṣe bí láàrin pẹ̀lú mi. láàrin. láàrin. Ah, ah. nílẹ̀. Lánre ó máa tó jọ mẹ́ta. ó lágbára o. kí ló wá ṣe léèrè àìṣẹ́lẹ̀ ló ń gbé ni. èmi ò máa gbére àyè rádaràda kan tí mò ń bá kiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló tún gbé mi débí ọmọ bí dájú kò síbi in fact omi tí agbára mi ká gan ni mo rà síwájú yẹn o lè sọ pé iṣẹ́ kan báyìí ni mò ń ṣe pàtó báyìí fáàmì ò tiẹ̀ ṣiṣẹ́ kankan ó ní kí n sọ. So ò sí fún mi rárá o gbogbo ẹ bà mí gan-an ni gbogbo ayé mi kàn dọ̀ láti run orí dé ìkànnà ẹsẹ̀ ni o. o mi nẹ. seriously mi ì lè parọ́ mọ́ra mi. Hmm, ah, ọ̀rẹ́ ìwọ náà ìwọ náà ò jẹ́ bẹ́ẹ̀ ń bàtà wà school náà. wà á least gbogbo oúnjẹ tó bá bí wa náà làjọ ń jẹ ó ní bá yẹn ṣe um, sórí contractor ni mi máa ń gbàṣẹ tó bá fẹ́ kọ́lé tó fẹ́ kọ́ shops tó fẹ́ complex bí wọ́n fẹ́ construct road èmi ni máa ń gbà lọ́wọ́ wọn but àbúrò mi tó jókòó yìí architect ni òun ni máa ń kó gbogbo ẹ̀ fún. <laughs> ìyẹn òun. so <laughs> so wọ́n sẹ́mi wá ń rò ó sí. ara tó sọ nìyẹn o wọ́n ní adúlá kọ́lé èèyàn ńlá o. ṣé èèyàn máa rírú ẹ̀ báyìí máa lóun ní gbogbo ayé wà lọ́wọ́ ẹ̀ òun <laughs> yóò ga o. tó bá ní mind bóyá gbogbo iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ tó bá ní mind kò join ẹ̀ at least nǹkan kan ṣáà máa wọlé oṣooṣù. Ah, èmi ah, dádì popsi ẹ má má ẹ dádì mi wò <laughs> kí yín ni wọ́n lẹ́yìn láyé wà lọ́wọ́ ẹ̀ ẹjọ́ torí ọlọ́ọ̀ ṣàánú ẹ fún àṣẹ o. ẹjọ́ tọ́lọ̀ ẹ rí ti o àwọn ẹjọ́ ẹjọ́ gbẹ́mí dákẹ́ dáre kí fi ń ṣe ah, ẹ mọ̀ mi ẹ wò ẹ wò ẹ ní sùrù bọ̀dá ẹ ní sùrù bọ̀dá ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ fẹ́ náà mọ̀ mi àbí ṣẹ́rí tí ń bá wáyìn wọ́n máa ka scores lójú ni ṣé fẹ́ náà mi ni. àwòwò àbúrò jọ tó ọlọ́run jọ mi ò rí ẹ rí o mi ò rí ẹ rí o bẹ́tà kó wò mí dáadáa látòkèdílẹ̀ èmi àti ẹ̀ òfojú kan rárí mi ò rò kémi ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ o. ẹ mọ mi ẹ wẹ wẹ wẹ ẹ jẹ́ kí n sọ fún ẹ wẹ wẹ wẹ wẹ wẹ ẹ má dàá sí wọn lóhun ṣe rí oríire tó ti dé bá wa kò ní dorí burúkú ṣe rí kòlóbó òróró wa tóyún ti ń sun kò ní gbẹ o olórí burúkú ni bàdá tẹ ló ti yìí o tẹ bá jẹ́ kí wọ́n jó ènìyàn wa lásán gbogbo ẹ̀ má dàrú ni. Eh, ah, ah. mo ti mọ ọgbọ́n tẹ máa ń lò so táwọn bá ti rí yín wọ́n máa láìkí yín àbí tó bá ti wá láìkí tán ẹ̀ wá kó ìlọ́ọ̀kì tí bad luck tẹ́ ní ẹ̀ wá kó ràn wọ́n èmi ò lè gbà mi ò lè bá ń ṣiṣẹ́ ẹ má jẹ́ kí n purọ́ fún mi ò lè bá ṣe anything nada ẹ fẹ́ náà mọ̀ mi ṣe ẹ̀yin kọ́ lọ́ọ́ kó ọ̀kadà mẹ́rin sí nǹkẹ́ pé kẹ́ máa mọ́nítọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ ń sọ wípé ọ̀kadà yẹn kò jọpọ̀ fèsì ra wọn kò jọpọ̀ gbẹ̀gbẹ̀ra wọn kọjá gbogbo ẹ̀ ẹ̀ lè sọ nǹkan tó ṣe wọn wọn ti bàjẹ́. ọ̀rẹ́ àníṣorí burúkú mi ò mọ̀ rí mo ò rí rí láyé mi èmi bó ṣe wọ̀ mí mi ò mọ kẹ̀kẹ́ gùn dípò tí màá lẹ́bùn láti wa ọ̀kadà mọ́tò nìkan ṣo ni mo lè wa má sáfọ̀kadà ni nítorí kíkọ ẹsẹ̀ náà dẹ̀ ni mi ò mọ̀ rí. ojú dùn mí ni ojú dùn mí mo máa kọjú dùn mí nítorí pọ́rí mi ò pè bọ́dá mi ẹ lè gbà wọn ẹ lè jẹ́ wọn lè bá mi ṣiṣẹ́ kò tiẹ̀ possible. ẹ má bẹ̀ mí à àdìgbà bẹ̀ mí ẹ mi lè bá ṣiṣẹ́ ni o mi ò lè jẹ́ kó wá kórè burúkú tiwọn kó kọ́kàn wá torí tó bá délẹ̀ tán ó máa kàn mí. tàbá ṣe tọ́kara bá nínú mọ́tò. ìkọ̀ tó ń ṣe mí ni pé gba tí mo ti mọ ọmọ yẹn ọwọ́ mi ló dàgbà sí láti kékeré ṣòro ohun tó wà lọ́wọ́ ẹ̀ is over thirty million naira so ọ̀rọ̀ yẹn ń kọ mí lóminú. kò ń parọ́ yẹn túmọ̀ sí wípé nǹkan tó sọ o gbàgbọ́ pé lóòótọ́ lóòótọ́ wọ́n kọ́ ọ̀kadà fún mi ọ̀kadà bàjẹ́ àbí báwo ni kò yé mi báyìí. Ah, ah, ah, láàrin láàrin ó mọ ó mọ wàhálà ìwọ̀n ṣe mí kò sẹ́ni tó ń ṣe nìkan kan máa máa ṣe bí ọmọ kékeré jàre ó mọ tó máa ṣẹlẹ̀ in the next two weeks máa travel padà máa dẹ̀ ló bíi six months tí wọ́n máa fi dé máa kó àwọn kankan wọlé ṣebí màá ṣì bá iná lẹ́yìn area ẹ̀. wọ́n lọ. wáá you are a man farabalẹ̀. ṣé nígbà tí mo sọ fún yẹn náà ni ká ṣe jọ̀jọ̀ náà ṣé wàá bóyá bóyá lọ yẹn mi láì bóyá bínú lọ yẹn jẹ́ kí n ṣe lọ́ba ní mọ́tò ṣùgbọ́n. ṣùgbọ́n fífẹ́ bá ṣe wà very important. marry marry ẹsẹ̀. marry. mọ bó ṣe ń wa àwọn mọ́tò yìí náà tó kò sì ṣe kúrò orí àmọ́ bàtò àdójọjọ́ kan bọ́lọ́run sì ti aláàánú kan dìde sí nìyẹn tó ra mọ́tò brown new car brown new car kan fún pé kó máa fi ṣe àgbà wa ìjọ tí ẹ̀gbọ́n mi gbé mọ́tò yìí jáde gbára ìjọ yìí ni mọ́tò yẹn knock yes tó lè wojú díẹ̀ tí ó dẹ̀ ṣiṣẹ́ mọ́. ẹ̀gbọ́n mi tún rí èèyàn kan tó tún ràn lọ́wọ́ ege wọ́n tún ra mọ́tò mi fún un ó kọ̀ jẹ́ pé ìyẹn ò tuntun jù bẹ́ẹ̀ dẹ̀ ni kò dẹ̀ bàjẹ́ jù a lè gbé ní mi lo mọ́tò yìí fún ten days bí ọmọ ọdún márùn ó sì wọnú mọ́tò yẹn lọ nìyẹn àti kúrú ló gbé ó sì lọ jáwọ́ òkè yẹn pàà di gbogbo mọ́tò yìí ṣe kíni kò sí irun ogogogo nìyẹn tí ò dẹ̀ sí tó wọn. àrísá ẹ̀rìn débi tá a máa rí bọ́dì ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run kan ló wá yà mí lẹ́nu jù ǹjẹ́ o mọ̀ pé ọmọ tó fi mọ́tò ìgbà ògiri nǹkan kan ṣe yes èyí ló fi dá mi lójú pé tí ẹ̀dá ò bá tí ì débi tó ń lọ kò gbọ́dọ̀ dúró asáré inú ìkànsí ni tí ò bá ní nǹkan nǹkan gbọ́dọ̀ máa lé ni pẹ̀lú mi mo fẹ́ kó jẹ́ ká padà sọ́dọ̀ alàgbà yìí ká ló bá padà. mi ì lè padà bí ọdún mi lè padà síbẹ̀ ṣe bí pásítọ̀ náà ló sọ fún mi pé kí n ra ẹ̀gbọ́n mẹ́ta ó ní kí n fọ ọkàn mọ́lẹ̀ kí n jẹ kan kí n fi kan wẹ̀ gbogbo ẹ̀ ni mo ṣe ṣé bá fúta tí mo ṣe tán náà tó ní ìṣòro kankan ò ní kojú mi mọ́ ṣé bí ìgbà yẹn náà tó lọ ń dun ní pé wọ́n lọ ń dùn mọ́ mi èmi tí mi mọ ọ̀kadà start tí wọ́n ní pé mo jí ọ̀kadà gbé ká yìí má jẹ ló lọ pẹ̀lú mi má jẹ́ ká máa sọ̀rọ̀ bí Elédùmarè ọlọ́run ló làbá òun ló làṣẹ òun ló mọ mo lè dé mo lè pa pẹ̀lú mi ṣé agídí tó máa ma ṣe ni ṣé wọn kankan lè da àrò ààrẹ o lè da ara ẹjú ni àbí tó bá tẹ̀ gbogbo nǹkan kọ́ bọ́ fi ti ẹ̀gbọ́n mi tí mo ṣàlàyé fún ẹ mo gbọ́ lòun ẹ̀ náà. ìgbà tí ẹ̀gbọ́n ẹ wà nínú ìṣòro ò ni wọ́n sọ fún òun ló mọ̀ ohun tí ẹ̀gbọ́n ẹ ṣe tó fi kúrò nínú ìṣòro tó fi sọ ìwọ́dà bó ṣe dà yìí táwọn àárí ẹ gẹ́gẹ́ bí ọlọ́lá jù lọ kò sọ fún ẹ tó fi mú tí ò fi sọ fún ẹ mo rò pé yẹ gángan ló yẹ kí mi fún ara mi kí n fi lórí ara mi. anyway. Pẹ̀lú pẹ̀lú. mọ̀ pé bó fẹ́ bó kọ̀ tèmi ló máa gbọ́ torí mi ní fi ẹ́lẹ̀ lọ́rùn. ó rí gbogbo ẹni tó bá ní kí ìwọ ọmọ kọjá orí ìjókòó ni wọ́n wà ó ti lọ ó dé. Hmm. àmọ́ ó wá létùtù tó ṣe. ẹyẹlé funfun ẹbọ ni ẹran funfun báláwú ẹbọ ni ṣé ọ̀ǹde ọlọ́rọ́gbó ọlọ́bì ọláwọ̀ dúdú ọ wà á wá ẹyin òróró ẹyin ẹyin ìbílẹ̀ ńlẹ́ o ìfà gbẹ o ìfà gbẹ o ẹyin òróró pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jókòó jókòó ẹ ǹlẹ́ ẹyin òróró mẹ́ta tí mo bá ti parí ètùtù hmm. ẹ̀yin òróró ń lọ́mù ọ wàá wá ìkóríta mẹ́ta. Hmm. arákùnrin hmm? kí ló ṣe yín ah, tí kí ni fi ṣe ah, bẹ́ẹ̀ ṣe wọlé tẹ jókòó lẹ́ ṣe kí ló ṣẹlẹ̀. ẹ kí wàá nísìnyí pẹ̀lú tèmi ṣe ìṣòro tẹ bá wá bí ó jẹ́ tèmi ni ó papọ̀ mọ́ra wọn ní ẹ̀ẹ́dẹ̀ dojú kọ̀ǹkan tẹ̀yìn wá ṣe ń bí ẹ lè dojú kọ̀ǹkan tẹ̀yìn wá ṣe ń bí. ẹ ṣe sán. ẹ má bínú sá. ọ wàá wá ìkóríta mẹ́ta ọ mú ẹyin bọ́ bá débẹ̀ ọ bójú wojú ọ̀run mọ̀nà hmm. ọ wàá mú ẹyin òróró kan ọ fọmọ́lẹ̀ ìkàwù. Ah, ah. arákùnrin kí ló dé èwo ni gbà gbò ṣé bẹ́ẹ̀ mi ni wọ́n ń ka nǹkan fún ìgbà tó ń ṣe iná ń ka nǹkan fún kí ló dé. jọ̀jọ̀ kí ló kọ́ ẹ pẹ̀lú àhò tí mò ń ṣe ṣọ̀nkọ́ ò embarrass mi ni ṣọmọ o wá síbí ìsìn wọ́n kà kọ́kọ́ fún ẹ o dojú kọ̀ọ̀kan tó kà òun dá sí tèmi àhò àhò kí ni ìṣòro tó ní gangan náà. ẹ má bínú dáàdi ẹ jọ tó lọ ẹ wò ẹ má bínú sà ẹ má jẹ́ kó dàbí àfojúdi rárá ṣé mo wípé regular customer lèmi lọ́dọ̀ yín ẹ jọ torí Ọlọ́run tẹ bá fẹ́ máa ka àwọn nǹkan ètùtù fún mi jọ mí ẹ jọ torí Ọlọ́run mi ò kọ́ yín ṣe yín sá o àwọn àlejò tó bá ń dé any customer mi tó bá tún ti dé ẹ jẹ́ kó máa jókòó síta ẹ jẹ́ kó máa jókòó síta náà tọ́ńbà ìtàn lọ́rọ́ lé ayé náà ṣé bẹ́ẹ̀ mi ló kàn. mo rò kó rí ẹ dẹrù boroko ya wèrè kémi lọ jókòó sínú oòrùn ń ta kọ́ máa àtẹ́ǹdì sí wọnú ilé bàbá ọmọ tó ń ṣe òbúwọ̀ ló máa kọ́ wọn ṣe wọn o kọ́ ṣáàdì títa ta máa jókòó sí turn by turn kan go by go ni. ẹ ẹ wo ẹjọ torí Ọlọ́run ẹjọ dáàdì ṣẹrí hmm, ọ̀gbẹ́ni yìí kò jẹ́ kí n concentrate sí gbogbo nǹkan tẹ́ ń kà ẹjọ torí Ọlọ́run ọba nínú gbogbo àwọn nǹkan ètùtù tẹ́ kàálẹ̀ fún mi nǹkan kan ṣo ni ń bẹ o ẹyin àparò dẹ ni. olódo ẹyin òróró náà pè tó ń pè lẹ́yìn ìbílẹ̀ ẹyin òróró mi mọ tẹ́yìn òróró fi papọ̀ mẹ́yìn àparò wàá rí ìwọ lọ́ṣọ́gun lò. ṣẹṣẹ gbọ́ ẹ̀yin ìbílẹ̀ ṣe rí wípé ẹ̀ṣẹ̀ máa tún ifá kì fún mi ni ẹ̀ṣẹ̀ máa tún fákì ni ẹ̀ṣẹ̀ wàá tún nǹkan ètùtù ẹ̀ṣẹ̀ wàá tún kà fún mi ṣẹ gbọ́ ẹjọ́ torí Ọlọ́run. tẹ bá ṣe tán pẹ̀lú wọn ẹ̀yin ìbílẹ̀ pẹ̀lẹ́ wọn. náírà ló ṣe. arákùnrin àyọjú ọ̀rẹ́ pọ̀. Ah, bàbá ẹ má bínú sí mi mi ò dá sọ̀rọ̀ ẹ̀ mi ò dá sọ̀rọ̀ ẹ̀ o jókòó síbẹ̀ yẹn wọ́n bá ẹ sọ̀rọ̀ èmi dẹ̀ jókòó tèmi jẹ́jẹ́ ìṣòro tí mo bá débi ló ń ṣe mí tí mo fi ń ṣe hùn hùn hùn o dẹ̀ sọ pé wọ́n ni mò ń bá wí ṣé nígbà tí mi ò mọ̀ ẹ́ rí kí ni tèmi pẹ̀lú tiẹ̀. ẹ wo ìṣòro yẹn pọ̀ gan wọ́n dẹ̀ júwe yín fún mi ni mo ṣe débi kò sí kókó tí mo ṣe wá síbi ju pé mo fẹ́ ṣe èpò padà lọ mo fẹ́ ní owó gidi ni gbogbo ọ̀nà tẹ bá mọ̀ tí èèyàn fi lè ṣoògùn owó ni kẹ́ ẹ sọ fún mi mo fẹ́ ṣoògùn owó gangan ni ẹ̀jẹ̀ ìjọ́jú ọlọ́mọ mọ̀ pé oògùn owó náà lòun náà máa fi wá ṣe tó fi jókòó síbẹ̀ yẹn gbogbo ètùtù sẹ́ka fún ẹ má kàfé mi o ẹ̀jọ̀ ọlọ́run kò dìgbà tá a bá yẹ fáwò fún ọgbọ́n pàápàá àyọjú ràn wà lára ìṣòro gan-an tó ní. ẹ má ṣépè fún mi bàbá bó ṣe ń ká mi lára ni ẹ mm, ọ yẹ fáwò nù ọmọ wa o. Mm. ilé awo ni ẹni àmọ́ ẹ. ṣé máa gbóhùn padà ni. ọmọ o Ọ̀rúnmìlà ó fẹ́ bá onígbóló ńgbà ńgbà. kọ́ sọ bí ọba fẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú rẹ̀ bí ọba ti sọ tán ọ́ fi lórí ọ́ fi lo àyà. ayé mi mo fẹ́ dolówó gbọ̀ngàn ni mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá ni o. kó lẹ́lẹ́ o Ọ̀rúnmìlà ó kọ̀ rẹ́. pẹ̀lú mi lórúkọ mi. pẹ̀lú mi ọ̀nlọ́bẹ nígbólóhùn o kó wò ó kógún torí bá a bá fẹ́ mọ lójú aríran iwájú ọpọ́n ọgbọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́n olùmúlọ̀tún ọlọ́kan lòsì àárín ọpọ́n àlèdè ọrùn ìwọ láwo èmi lọ́gbẹ̀rì wọ́n bá ti jẹ́ ni owí. ọ̀wọ́n rìn ìwòrì. Hmm. arákùnrin ifá ní kí n kí ọ ọ ṣoríire ó hmm. rí ọ̀nà tí ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní síwájú eré ṣàṣà ṣẹ̀gbọ́n ìrìn adé afọwọ́rin ọmọ aṣẹ́gi wẹ́rẹ́wẹ́rẹ́ ṣòwò adé afúnworì ọmọ alàpùlà ṣọ̀rọ̀ omi ọ̀rọ̀ rẹ ó ta kókó díẹ̀ bàbá ẹ jọ̀ọ́ tó ọlọ́run kí n tó débi ni mo ti mọ̀ pé ọ̀rọ̀ ayé mi ta kókó ẹ gbogbo ọ̀rọ̀ tẹ bá mọ̀ láti bá mi fi tú kókó ayé mi náà ni ohun tí mo fẹ́ dà láyé mi gan ni mo sọ fún yín yẹn ẹ jọ̀ọ́ torí ọlọ́run. ọ̀dà ṣé ohun tá a ṣe lè ṣe sí ọ̀rọ̀ rẹ̀ wà. omi arákùnrin ó fún mi lónìí ọ̀la di ọ̀túnla. ọ̀túnla sáyé mi ò ti ní bàjẹ́ kó tó dọ̀la báyọ̀ lọ. ṣe bí ẹ ti ṣe tán pẹ̀lú wọn. dákọ̀ kọ́kọ́ kó kọ́rẹ́ làjà jáde jáde jáde wọ́n ti ṣe tán lọ́kọ́ fálẹ̀ ni. ọ̀gbẹ́ni wo farabalẹ̀ o ṣé mo mọ̀ ẹ́ rí ni ṣé mo mọ̀ ọ́ náà rí ni ṣé mo mọ̀ ọ́ náà rí ni àbẹ̀wò mi ò bá rí ṣé mo mọ̀ ọ́ náà rí ni òfin òfin máa ń jáde kó mi ni ọlọ́wọ́ bẹ́ẹ̀ tó ṣe. nígbà tó mọ̀ kémi ò ní pèrèrè kankan láyé kí ló dé tó jẹ́ kí n wá nígbà tó mọ̀ pé kò sí kankan tí màá tọwọ́ lé kò sí tí màá dá ọwọ́ tó máa yọrí sí eré kí ló dé tó dá mi kò sí ibi tí mo gbọ́wọ́ sí tí mo rí kò sí ibi tí mo nọsẹ̀ sí tí eré wá láti bẹ̀rẹ̀ ìyà ẹ pọ̀ jù ọ lọ pọ̀ jù fún mi. pẹ̀lú arákùnrin. ṣé kò sí. gbogbo èrò ọkàn rẹ pátápátá ni ó yé mi gbogbo èròǹgbà rẹ ni mo gbọ́ pẹ̀lẹ́ ohun tó lè yanjú ìṣòro rẹ òun ni mo gbé lọ́wọ́ yìí. yanjú sí ìṣòro ayé mi kí lélẹ́yìí àgbọn. bẹ́ẹ̀ni àgbọn mẹ́ta ṣó wá rí àgbọn mẹ́ta yìí ló lè yanjú ìṣòro ilé ayé ẹ nítorí ọ̀nà àrà lomi bá wọnú àgbọn. mo rò pé nǹkan ṣe yín ọlọ́run ẹ̀ lẹ́bi. nítorí èmi tí mo jókòó sí rubí tí mo ronú ọ̀rọ̀ ayé mi tó fi láǹfààní àti wá bá mi ń bi olóṣè sọ gbélé tó sọ ṣé mo sọ fún ẹ pé bí n pa mí ni kó tó ká àgbọn mẹ́ta jáde fún mi tí bá tiẹ̀ ń pa mí ṣàgbọ́n mẹ́ta ni màá rún tí màá fi tí títọ́ tọrọ ayé mi á lójú ni. kò rí bẹ́ẹ̀ o gbà tó o bá gbà bó o ṣe máa lò ayé ẹ má dẹ́jà o. gbẹ́dọ́gbẹ́gbẹ́gbẹ́ gbẹ́nu kúrò dẹ́jà kọ́ dá lọ́rin ni. arákùnrin arákùnrin arákùnrin arákùnrin má ṣe o. àgbọn mẹ́ta àgbọn mẹ́ta orí mi má kọrí o ẹ̀dá mi má kọrí o ẹ̀dá mi má gbàbọ̀dì. Hey, pẹ̀lú mi ọ̀nà rẹ jìn wo ó ti rin ìrìn kan rí ó ti rin ìrìn kan tọjọ mọ bí àgbọn nǹkan nǹkan téèyàn kan ti sọ fún ọ rí ẹ wò ó bàbá ẹ já fìyẹn lẹ o bẹ́ẹ̀ ṣe ti ń sọ́nà lọ́kàn mi ti ń lọ síbi kan bàbá kan pásítọ̀ kan mà ní ìgbà tí ṣòro dé mi òun tó dúbọlé káàkiri ìgbà tí ṣòro dé iná ló dàbẹ̀ ní pé ọ̀bẹ̀rẹ̀ sí ní wo oríṣiríṣi ibi kọ̀ lọ sọ fún mi náà ló ní kí n lọ ra àgbọn mẹ́ta ó ní kí n fọkàn mọ́lẹ̀ kí n ṣàjẹ̀ kan ó ṣàṣe gbogbo ẹ̀ rádaràda ṣá mo ṣe náà ọ̀pọ̀ pé mo ṣe náà ni mo tún wọnú ìṣòro mi. òótọ́ gidi olóhun tó sọ fún ọ àmọ́ gbogbo ohun tó ní kọ́ ọ ṣe ìwọ lọ ọ ṣe bó ṣe ní kọ́ ọ ṣe torí pé àgbọn tó ra ń àbàmọ́ ti wà nù rẹ̀. Hmm. ọmọ ń kiri ló múra jún lọ́wọ́ ẹ̀ ni. ọ̀ọ́dà kankan mọ̀ Ọ̀rúnmìlà bá a bá fẹ́ mọ lójú àríran àgbénú omi ríran tẹja súnmọ́ yìí ọyàwó wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o lórí délé wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o lórí délé wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o lórí délé wẹ́ẹ̀kú dànù o bẹ́ẹ̀ dí àwo kíra adé àfọkìrà tó ti ń ṣòwò àṣetì Èdùmàrè máa jẹ́ àṣetì mọ́ o àṣẹwélé òde o ọmọ ọládèpinnu àṣẹwélé òde o ọmọ ọládèpinnu àṣẹwélé òde o ọmọ ọládèpinnu. wo bí wọ́n ṣe é pa gan ni o wọ́n náà ní rọ́wọ́ gbé wọ́n náà ní rẹ́sẹ̀ gbé kò síbikíbi tó oré wà tán máa rò kàn ẹ́ kó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí báyìí wọ́n gbè fúri ẹ̀ ni àmọ́ báyìí ó ṣàṣetì mọ́ torí pé àìrídìí òkun àìrídì ọ̀sà ẹnìkan ẹ̀rídì ọmọ ní gẹ̀lẹ́gẹ́lẹ́ kò sẹ́ni tó mọ bómi ṣe é wọnú àgbọn bí ò ṣe sẹ́ni tó mọ bómi ṣe wọnú àgbọn yẹn bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé nínú àwọn ẹbí ẹ pátá àtọ̀rẹ́ àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí kò sẹ́ni tó máa mọ bóyá máa làlùyọ bí wọn ṣe mọ bó ṣe máa lu àlùyọ wọn lè ráyè wọnú ayé ẹ mọ àmọ́ ètùtù ò gbà. Ah, kí ló tún orí ẹlẹ́dàá orí ẹni ní gbé ni orí nìkan ló tọ́ orí ẹni ní igbe ni o ó wà abẹ ẹlẹ́dẹ̀ tí ó rọ́jọ́ tó ń wo lòkè yìí kó tó bora a gbọ́dọ̀ rí èèyàn tí ó wà kó àgbọ̀n yìí a gbọ́dọ̀ rí èèyàn tó wà kó torí bí ibi yẹn ṣe pọ̀ tó àfi ká fi ṣe àpínlé fáwọn èèyàn a gbọ́dọ̀ àwọn tó wà kó ní báyìí ó gbéra ó wà yípo yípo yípo yípo gbéra gbéra gbéra gbéra gbéra kó wá yípo báyìí wẹ́kú dànù o wẹ́kú dànù wẹ́kú dànù o wẹ́kú dànù lórí délé wẹ́kú dànù ó dábàá ó dábàá ó yá tètè gbéra wẹ́kú dànù o wẹ́ẹ̀kú dànù wẹ́ẹ̀kú dànù o wẹ́ẹ̀kú dànù o. sọ. báyìí ló ṣe tó bá gé ó ní iye tó jẹ́ ó tún rí ọsàn yìí náà ó tún rí iye tó jẹ́ ó wo ni a kàmá ìtí ìwàásù ètí ń bẹnu ọ̀rà <laughs> ọbẹ̀ sọ owó dé. <laughs> ọ̀rọ̀ dúdúró kọ́ lélẹ́yìí. bẹ̀rẹ̀ sí ní gé nísìn bó bá ti gé tán kó fi sínú ọ̀rá agbọ̀n yìí náà kíkiri ni o gbogbo ẹ̀ pátápátá ló kiri tó sì tà tí ò ní kẹ́yẹ kán. Ah, gbogbo eléyìí. pátá pátápátá ibi mélòó yẹn fẹ́ kiri létí yẹn máa fi tẹ́lẹ̀ tọ. bó o bá wá ṣe bó o ti ṣe yìí ẹnu rẹ ò gbọdọ̀ kọ̀ọ̀kan bẹ̀ o. ọ̀ọ́ pẹ́ẹ́dù nǹkan tó wà ń lé yìí. bó o bá jẹ ní ìsìn tó jẹ náà pé èbó òmèlò ló jẹ fifty naira bó o bá jẹ ẹyin àgbọn hundred naira ọgọ́rùn-ún so ọmọ iye tó jẹ o sì pé òun wowó rárá èyí tá a gbélé yìí á jọ ṣe ni kọ́lọ́ọ̀ṣáàjì á máa ríru eléyìí báyìí lójoojúmọ́ ń gbogbo ògbà ni ọbẹ̀ sọ̀. So. Ọlọ́run o mo ní òsè kó sì tún wò mí. Ah. gbé kó wá gbé kó kiri lọ olóríire. Ah. ẹ lè so. alájọ alájọ bẹbẹ bẹbẹ bẹbẹ bẹbẹ dada bẹbẹ o kì í sodi ó ní mò ń gbé ẹ látàtàárọ̀ ọmọ alágbọ̀n ọmọ alágbọ̀n òun ló ń lọ ló dá mi lóhùn ó dẹ̀ kì í sodi. ẹ wo ọkọ tèmi ò sí ń bẹ̀ jàre. ò ń kiri ọkọ ẹ ò sí nínú nǹkan tó ń tà báwo ló ṣe wá fẹ́ tà gọ́ńdà tọkàn ò sí mbẹ́ báwo ló fẹ́ gbọ́ tó bá ń pè ẹ́. ẹyin bí mo fẹ́ ra àgbọn ni gàrí àgbọn mẹ́ta. hundred naira lẹyọ kan but mo lè fún yín ní márùn four hundred ẹ. mi nídìí àgbọn márùn mẹ́ta ni mo need ṣé ẹyọ kọ̀ọ̀kan nu mẹ́ta yẹn kò gba fifty fifty naira. kò gba fifty naira o ah, kò gbà. kí ni ọjà ni mò ń lọ tẹ́lẹ̀ tí mo fi pàdé ẹ lọ́nà o dẹ̀ tún kanra báyìí báwo ló ṣe máa tà. ó lè fẹ́ ta gbà ó ní mẹ́ta mo ní ìdí. ẹ jẹ́ rí nǹkan tẹ kó o. Eh, oníranù o jẹ́ lọ wábì kan kó o jókòó sí bóyá òrùn tó ràn yín ló àfẹ́ tiẹ̀ tó gbọ́ nǹkan tó ń sọ lọ wábì jókòó sí. ẹ̀yin lẹ mọ̀ ìwọ̀fà lẹ́nu ẹ̀yin lẹ mọ̀. èmi ìwọ̀fà lẹ́nu o gẹ́lẹ̀ o tún kiri o tún gbọ́ tó bá gbé ẹ̀ báwo ló ṣe máa wá tààrà. wọ́n àmọ́ èjì ẹ̀ tíwájú ẹ̀ ti jó ìbáyìí. ah wọ́n láìlọ́ọ̀ yé yé yé yé yé yé yé yé wọ́n fi ṣe tutù. ṣé o wá rí gbogbo ohun tí wọ́n ní kó o ṣe yìí ọlọ́tún ṣe o ọ wàá lọ ra àgbọn mẹ́ta àgbọn tó o máa rà ọ gbọ́dọ̀ yọ owó rẹ̀ iyekíye tí wọ́n bá pè é ńlọ rà ọmọ kòbọ̀ abámi tọ́ ọ bá dé tí mo ṣètùtù sí tán èyí tí wọ́n ní kó o fọ́ kó o jẹ ọ jẹ èyí tí wọ́n ní kó o fi wẹ̀ ọ fi wẹ̀ ṣọ wá rí ọ̀kan tó kù ọ́ mu òun ló ń mú lọ sórí àpáta ọ fọmọ àpáta gbàù nítorí pé ààbọ̀ ìṣòro ń bẹ lọ́dọ̀ ẹni tó kó àgbọn tí wọ́n fi ṣe tutù ààbọ̀ ìṣòro ń bẹ lọ́dọ̀ tiẹ̀ torí pé kò jẹ́ ìwọ jẹ́ tọ̀dọ̀ ẹ ń la ààbọ̀ ìṣòro ṣe wà lọ́dọ̀ tiẹ̀ tí ń pò yìí ṣọ wá rí ààbọ̀ ìṣòro tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ tí o bá tètè ṣeun tí mo ní kó ṣe yìí tẹ́ni ọ̀hún bá fi kú lọ́la a jẹ́ pé bóòtù máa bá tiẹ̀ yín nù. a bàbá ẹjọ tó Ọlọ́run máa lọra wa agbọn yẹn máa lọra wa níṣẹ́jú àyà ẹjọ tó Ọlọ́run. wọn mọ rẹ ọkà yìí. ẹ káàbọ̀ sir. pẹ̀lẹ́ èló ni àwọn àgbọn yìí. two hundred naira ni sir. lẹ́yọ kọ̀ọ̀kan. two hundred naira ni sir ẹ try láti gbọ́ nǹkan tí mò ń rí. anyway mo fẹ́ ra mẹ́ta. okay sir. tó bá jẹ́ condition tó fún yàn àgbọn tó ń tà náírà àgbọn tí wọ́n ní sà ó ti wọ́n gan. èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ rí o mi ò bọ́ gbọ́n tí mo ń lò. change mi da. change dà. tá a bí nínú obìnrin eléyìí tó fi àṣemáṣe tiẹ̀ tó fi kó bá ayé tèmi táyé mi fi rí báyìí ibikíbi tí ó bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí kí ó máa gbọ́ tí n bá ti ń fọ́ àgbọn ìmọ́lẹ̀ ibi tó wà nínú ayé tèmi kó lọ bá ààbọ̀ ìṣòro tó wà láyé tèmi kó lọ bá odindi tó wà láyé tiẹ̀ kí ayé mi gba ìtúsílẹ̀ kí n ní ìrọ̀rùn kí n ní ìdẹ̀rùn ogun à ń bọ́ sínú ìṣòro kan à ń wọnú mi à ń bọ́ sí ìṣòro kan à ń wọnú mi à ń bọ́ sí ìṣòro kan à ń wọnú mi kó dópin nínú ayé mi àfi tí omi ò bá gba ara ẹ̀ kọjá lókù ó ní ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní òfin ní di àṣẹ tí n bá ti fọ mọ́lẹ̀ kí ibi máa bá ayé ẹ̀ tí n bá ti fọ mọ́lẹ̀ kí ìdààmú máa bá ayé ẹ̀ tí n bá ti fọ mọ́lẹ̀ kí gbogbo ìṣòro tó wà nínú ayé mi kó di tiẹ̀ ní o. alẹ́ dá gbọ́. bá ṣọ́ra yá olóòtú kò mú ọ lọ ẹ bá ṣọ́ra àwọn olùjẹ́ ń wẹ̀pẹ̀ sanra ẹ bá ṣọ́ra ìfá máa ń fa ni lákòóyá o ẹ bá ṣọ́ra torí owó ẹ ń farayé ni wọ́n jẹ ẹ bá ṣọ́ra ẹnìkan ò mọ ọlọ́run ń kọ́ àtúbọ̀tán èèyàn ló ṣe kókó wàá Jesus! Ah! Ah! ẹ̀jẹ̀ jésù ah. olúwa ìkẹ́ ó ní irú rẹ̀ bàbá ẹ mú arábìnrin ní aradá kristi ẹ mú ní aradá gbogbo ẹ̀mí àjòjì tó wọnú ara ẹ̀ olúwa ẹ kúrò olúwa ẹ jáde bàbá ẹ jáde. bá ṣọ́ra màmá ń fa ni lákòóyá o ẹ bá ṣọ́ra rí owó ẹ fáráyé níwọ̀ jẹ ẹ bá ṣọ́ra ẹnìkan ò mọ ọlọ́run ń kọ́ ẹ bá ṣọ́ra àfikún gbàgbọ́ ń bẹ́nìkan ò rí ẹ bá ṣọ́ra àtúbọ̀tán èèyàn ló ṣe kókó ẹ bá ṣọ́ra àtúbọ̀tán èèyàn ló ṣe kókó ẹ bá ṣọ́ra. orúkọ Jésù ní orúkọ màmá àmúmirí níwájú Ọlọ́run pé ẹ ti rin àwọn èrè àìmọ́kan nínú ìjọ Ọlọ́run ní àyíká ìjọ Ọlọ́run ìbáwádàrà màmá tí ẹ bá bá lè jẹ́wọ́ kí ẹ jẹ́wọ́ gbogbo ìrìn àìmọ́ tí ẹ ti rìn ní àyíká nínú ìjọ Ọlọ́run kí ẹ jẹ́wọ́ kí ẹ lè kúrò nínú ìgbèkùn tí ẹ wà yìí á dára kí ẹ jẹ́wọ́ ẹgbẹ́ mi ẹ̀dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi tí mo ṣe rẹ̀. ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù olúwẹ̀ mi dúpẹ́ mo yìn ọ́ lógo olúwa máa mi olúwa máa gbà yẹn mi olú ogun tó bá mi délé ìjọsìn olùwàmújò bá mi délé ogun náà olùwàmà bá mi ṣe láṣẹwọlẹ ìwọ náà alágbára ogun tó wà nínú ayé ọkọ mi olùwà bá mi ṣẹwọlẹ ogun tó wà nínú ayé olùwà máa ṣẹwọlẹ olùwàmúrúbẹ torí o ti gbọ́ olùwàmúrúbẹ torí o ti gbà. ní ti orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hosanna hosanna hosanna. iye. Yeah. mama ìmọ̀ kúṣẹ́ bí ẹ ọ̀rá mà ẹ kúṣẹ́ olúwa o. Ah, lóde ọlọ́run mà kó àìbínú ó sì kàn kó títí títí títí tí wà á. gbọ́n tó yẹ kó lu òtúnṣe látàárọ̀ wọn tó gbà ládùúgbà títí títí títí agbálẹ̀gbálẹ̀ alágùn làágùn irọ́ ni kò jáde ńbẹ̀ àgbọ̀n hàn nǹkan lọ́hùn-ún hàn hàn hàn hàn hàn ah, hàn kí ló dé. trouxe lè ṣe yìí kí lè ṣe yìí fún àmà kò sí kan méjì o ojú kòkòrò ní tí ẹ ṣe yìí torí bí kò sígbà tí ẹ bá ń tún ilé ọlọ́run ṣe tán tí mi ò ní kọ́ bàgbọ́ pé ẹ gbà àwọn ọmọ ìjọ náà tún kọ́ bàgbọ́ wọn á tún ta ilọ rẹ̀ ẹ wàá ṣe eléyìí tán ojú kòkòrò gbà ni o ẹyin náà ẹ tún wò ẹ fi ti àyíká ìjọ sílẹ̀ ẹ tún wò bí tẹ́tí lọ́ọ̀tún sílẹ̀ òfin orí kó kíkókíkó ìtí ẹ ṣe sí ilé ọlọ́run kágbà ìpínlẹ̀ olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú ẹ wá wò tí ẹ lọ ṣe sí ìta yìí ẹ wò tí olùkòkòrò yìí tó tún tì í lọ ṣe ní ìta eléyìí burú jáì bàbá eléyìí pọ̀ jù ní báyìí ẹ ká gbé ohun àdúrà sókè fún àmà tó gbọ́mọ àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí olúwa kó lè dárí jì wọ́n ní orúkọ jésù àmín ní agbára ìjẹ jésù olúwa ọlọ́run ọ̀gá ògo àtòbíjọba tó ọmọ tó pọ̀ ikú ni èrè ẹ̀ṣẹ̀ afagùnkẹ́lá bá ojú ẹ̀jẹ̀ jésù ọdún. ẹ máa wọ́n ṣe ẹ máa jáde mi. o máa jáde nígbà tí mo ti sọ fún ẹ pé mo bọ̀. ó yà máa bọ̀ bọ̀ ní padà jáde mọ́. àmín ẹ̀kejì sórí gbogbo ogun ayé ogun ọ̀run àfàtó àmúbọ̀ọ́sẹ́ àìrínà àìrílò kò ní wọlé tó ẹ̀rọ. àmín sọ wá ní gbogbo ohun tó fà fà fà tó wá já sí rè fún ẹ gbogbo nǹkan tó ti wọnú ilé ẹ wá kò ní padà jáde ilé kíkọ́ kò ní jáde mọ́tò rírà kò ní jáde gbogbo nǹkan tí èèyàn ń ṣe nílé ayé tó jẹ́ ohun rere kò ní jáde nínú ilé ẹ̀ mọ́. o ṣe ọ̀rẹ́ mi àmì. <laughs> ọ̀rẹ́ mi so ti wá rí báyìí so rántíjọ́ tí mo fi ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣàkàwé fún ẹ so ti wá rí báyìí ìgbé ẹ̀yìn ní sòrò ọlọ́run wa. kéèyàn bó ní re yọ kí lè tẹ olúwa ẹ̀ náà lọ́wọ́ so ti wá rí pé eré ẹ ti dé báyìí bó dẹ̀ ṣe dé kò ní jáde mọ́ so wá rí i pé ó dáa kí ẹ máa ní sùúrù àwọn yorùbá ní ìbínú ò ṣe nǹkan fún ni sùúrù ní bàbá wa ẹ̀yìn wá gbọ́ ipò tó wá wà yìí ipò ọ̀la ni owó ti ń bẹ́ ẹ gbé gbogbo ohun téèyàn ń fẹ́ nílé ayé yìí ó ti ń tó ẹ lọ́wọ́ báyìí mo wá fẹ́ kí ìwọ náà ṣe oore kan fún ọlọ́run ọba wá èèyàn gẹ́gẹ́ bí ẹnìkejì rẹ kí ìwọ náà fàmúra kó o pọn owó àtọ́lá tí ọlọ́run jogún fún ẹ kó o pọ̀ díẹ̀ sí lára ká máa rí ẹni yìí gẹ́gẹ́ bí àwòrán ẹ pé áá ah, ah, pẹ̀lú yìí ló ran ẹni yìí lọ́wọ́ mo mọ̀ pé kò yí sí o. a lè pa fẹ́ sí ọlọ́run ló ń fún mi sí ọlọ́run sọ pé mo gbàdúrà fọlọ́run pé gbogbo ń tàbá ti dáwọ́lé ọlọ́run àjẹkọ̀ yọ. Ah, àmín ọ̀rẹ́ <laughs> i'm so happy for you. o ṣe gan. èmi ni mo sọ pé fún ẹ jù. o ṣe jù o máa jọ ọlọ́pẹ́ yẹn lọ́jọ́ kú ni. àbúrò <laughs> tó gbà lọ́dọ̀ sí. o ṣe jù ọ̀rẹ́ mi ò lè sọ bóyá àfáà kí n pè ẹ́ ní àbí pásítọ̀ àmọ́ mo appreciate ẹ̀ gan seriously o <laughs> ò ní rí ogun tó máa fi sọ pé kó máa wá àgbọn mẹ́ta káàkiri. ìrètí tọ̀ mí wá o ìrètí ti tọ̀ mí bọ̀ o ìrètí tọ̀ mí wá mi dànù. Ireti ti tọ̀ wá o ó bọ́ṣọ òṣì dànù lára mi Ireti ti tọ̀ mí wá o kò mọ̀ sógun tó le tí ò lè dẹ̀rọ̀ ire ti tọ̀ wá o ogun rírí ohun àìrí ti ṣe Ireti ti tọ̀ wá o ó mọ̀ ṣẹ́ dànù láyé mi Ireti ti tọ̀ wá o ọpẹ́ ló yẹ mí òun dúpẹ́ ire ti tọ̀ wá o ayọ̀ ti tọ̀ mí bọ̀ ire ti tọ̀ wá o iye ti tọ̀ mí wá o mi wá o ọ̀rọ̀ mi ti dẹ̀yìn bọ̀ wá kiri ire ti tọ́ mi wá o bèbí lè kú fún kárọ́jú òye ire ti tọ́ mi wá o ó pẹ́ bóyá o ayọ̀ ń bọ̀ lẹ́yìn ire ti tọ́ mi wá o àdìrọ̀ kan kì í gbóná dalẹ̀ ire ti tọ́ mi wá o lálá tó ròkè ó ń bọ̀ wálẹ̀ ire ti tọ́ mi wá o ayọ̀ ti tọ́ mi bọ̀ o ire ti tọ́ mi wá o ire ti tọ́ mi wá o. great for me while.